at-tawakkul ó ní í ṣe pẹ̀lú at-tawhid nítorí gbogbo ẹni tó bá ti gbé ìgbẹ́kẹ̀lé rẹ̀ tó bá gbé lọ bẹ́lòmíì tó yàtọ̀ sí Allah tó fi ọ̀rọ̀ rẹ̀ tó fi tì sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Allah onítàn ti ṣẹbọ sọ́lọ̀ ó ti kúrò lábẹ́ at-tawhid afáwọn àyà yìí wá àyà yìí. ó wà nínú suratul Maida ó sì jẹ́ àyà kan tọ́lọ́ ẹlẹ́dàá wa fi ń sọ fún wa nípa àṣẹlẹ̀ ńlá eléyìí tó ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn ọmọ Israel ní ìgbà tí anabi wa Musa aleyhi salam tí wọ́n pa wọ́n láṣẹ gẹ́gẹ́ bọ́lọ̀ ti sì pa wọ́n láṣẹ kí wọ́n pa wọ́n láṣẹ ikpe ya qawmi dukhulul ardal muqaddasata allati kataba allahu lakum wala tartaddu ala adabarikum fatanqalibu khasirin ẹ̀yin ẹ̀yà mi o ẹ wọnú ilẹ̀ mímá eléyìí tọ́lọ̀ ń pa pé kẹ́ ẹ wọ̀ ẹ gbọ́dọ̀ takìtì pakọ́ kẹ́ ẹ sá láti wọ ìlú náà kẹ́ ẹ má bàa wá padà dẹni tí ó ṣòfò nítorí pé àwọn olùgbàgbọ́ òdodo iṣẹ́ àtiwá tiwọn ni pé ńgbà tọ́lọ́wọ́n bá bá pa wọ́n láṣẹ kí wọ́n tẹ̀ láṣẹ ọlọ́ọ̀ni olùgbàgbọ́ òdodo kan ò sí tó máa ń kọ ọ̀rọ̀ ọlọ́run tó máa ń ta ń padànù nítorí pé olùgbàgbọ́ òdodo fẹ́ ṣoríire ni ẹ wọnú ìlú yìí eléyìí tọ́lọ́ ń pa yín láṣẹ pé kẹ́ ẹ wọ̀ ìlú náà wọ́n pè ní al-ardul muqaddasa ilẹ̀ tó má ilẹ̀ mímá yìí ọ̀nà ni baitul maqdis baitul maqdis ọ̀nà ni wọ́n pè ní jerusalem tí àwọn ọmọ israel táwọn ń pè léde wọn ní ursalem ilẹ̀ mímá yìí àwọn ń pè ní baitul maqdis ọlọ́run pa wọn láṣẹ ike kún ọwọ́ náà nítorí pé lásìkò ìgbà tí ọlọ́run pa wọn láṣẹ kí wọ́n wọ inú ìlú yìí ọ̀nà ní Palestine ọlọ́run pa wọn láṣẹ kí wọ́n wọ ọbẹ̀ ni láti lọ gba ìlú yìí kúrò lọ́wọ́ àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ pàtó jẹ́ anabi Musa iṣẹ́ tá a fi rán òun náà ni kó pè yàn sẹ́sìn ọlọ́run pẹ̀lú gbólóhùn ẹnu àti ìjà wọn lógun tóníkàlùkù ó fi máa sin lọ́run lódodo tí ò ní jẹ́ni tó mẹ́bọ mẹ́sìn kí wọ́n gba àwọn èèyàn àti ìlú kúrò lọ́wọ́ ìṣekèfèrí àti ìṣẹbọsọ́lọ̀ kókó sẹ́tọ́lọ̀ ń fi rán àwọn ànábì ọlọ́run ọlọ́run á pè ní al-ardhal muqaddasata allati kataba Allahu lakum kataba Allahu lakum yàní pé tọ́pa yín láṣẹ pé kẹ́ nítorí pé nínú ìlú mímá yìí mọ́ṣáláṣí ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí tá a mọ̀ sí al-Masjid al-Aqsa òun là ń pè ní Thalithul Haramayn mọ́sálásí eléyìí tó sì kẹta haramu ti Makka àti haramu ti Madina anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam à ń pè ní al al-Aqsa wọ́n yẹ ní al-Haram àmọ́ a ń pè ní al al-Aqsa sẹ́mi kí gbogbo ayé anabi Musa alayhi salam mọ́sálásí yẹn ti ń bẹ torí pé ẹni tó kọ́ mọ́sálásí Baitul Maqdis al-Masjid al-Aqsa ọ̀nà ni bàbá àwọn ọmọ Israẹli lápapọ̀ anabi Yaqub alayhi salam òun ló kọ́ mọ́sálásí wọ́n bi anabi Muhammad sallallahu alayhi wa sallam léèrè mọ́sálásí wo la eléyìí tí Ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó gbé lórí ilẹ̀ pé káwọn èèyàn ó ti máa sin lọ́hùn anabi ní mọ́sálásí maka àbọ̀wọ̀ ni lẹ́yìn rẹ̀ ńkọ́ wọ́n ní al-masjid al-aqsa mọ́sálásí baitul maqdis ẹ bá sọ fún wa ọdún mélòó ní bẹ láàrin mọ́sálásí maka mọ́sálásí kaaba àti mọ́sálásí baitul maqdis anabi ní ogójì ọdún ni kọ́mọ yọ ọ lẹ́nu sẹ́mi ọ̀pẹ́ni tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ikpe kọ́kọ́ mọ́sálásí maka bọ̀wọ̀ wọn náà la nabi ibrahim aleyhi salam anabi ibrahim yìí atún atọ́mọ́rẹ̀ anabi ismail aleyhi salam àwọn ni wọn kọ́ mọ́sálásí kaaba wa idh yarfa'u ibrahim alqawaacida min albayti wa ismail rabbana taqabbal minna innaka anta as-sami'u al-alim àwọn kọ́ mọ́sálásí maka anabi yaqub. onjọmọ anabi ishaq anabi ishaq onajọmọ fún anabi ismail aleyhi salam òun ló kọ́ masjid al-aqsa anabi ishaq aleyhi salam kò pẹ́ kó jìnnà kò pẹ́ kó jìnnà púpọ̀ tí wọ́n bí anabi ismail iná ni wọ́n bí anabi ishaq aleyhi salam nítorí pé hajara òun ló bí anabi ismail sarata òun ló ní hajara tó bí anabi ismail fanabi ibrahim aleyhi salam òun tó jẹ́ olówó ẹrú tó bí ismail aleyhi salam ọlọ́run ọba ẹlẹ́dàá látàrí dáadáa tó ṣe ipò bùn ọkọ rẹ̀ lẹ́rú rẹ̀ ọkọ súnmẹ́rú ẹrú dẹni tó bímọ fọ́kọ bàbá ńlá wa nabi ismail aleyhi salam ọlọ́run gbàdúrà sáratana òun náà bá dẹni tó bí anabi ishaq aleyhi salam ní ìgbà tọ́lọ́run ọba wa ń fún wọn rò pé wọ́n bí ishaq ọlọ́run tún wá fi yé wọn pé lẹ́yìn ishaq ẹ̀ tún bí yaakub subhanallah anabi ibrahim kọ́ ló bí yaakub tààràtà ṣùgbọ́n bí yaakub gbàrọ̀ ọmọ rẹ̀ ishaq eléyìí ló túmọ̀ sí pé àti ọmọ rẹ̀ àti ọmọ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ náà ní gbogbo wọn àdúpẹ́ fọlọ́n báyìí anabi yaakub aleyhi salam òun ló kọ́ mọ́sálásí baitul maqdis lẹ́yìn ìgbà tí anabi ibrahim aleyhi salam àti anabi ismail aleyhi salam tí wọ́n kọ́ kaaba tán ogójì ọdún lẹ́yìn rẹ̀ iná ni anabi yaqub aleyhi salam ló kọ́ mọ́sálásí baitul maqdis ẹ sì máa pé mọ́sálásí gbogbo mọ́sálásí ntọ́ yẹ ó náà ní ká sọ́jì káwọn èèyàn kan máa sin lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ń bẹ̀ kí máa ṣẹ̀sìn nínú àwọn mọ́sálásí èsì kọ́ kọ́ mọ́sálásí kalẹ̀ wọ́n á jẹ́ pé àwọn ewúrẹ́ àwọn àgùntàn àtàdìẹ àwọn ni wọ́n máa lo mọ́ṣáláṣí wọn kẹ́là torí ẹ̀ àti kọ́ mọ́ṣáláṣí ọ̀tẹ́jọ́ bí kẹ́ ẹ wá sin lọ́ọ̀nù rẹ̀ torí ẹ̀ náà lọ́fà lẹ́sẹ̀ rí tí yorùbá náà ń da lásà bí ará àdúgbò yẹ ẹ bẹ̀rù ọlọ́run ará àdúgbò yẹ ẹ bẹ̀rù ọlọ́run mọ́ṣáláṣí là á rí àrí jamaa àdúgbò ẹ bẹ̀rù ọlọ́run láṣẹk nítorí pé tó máa kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ wọn kọ́ kalẹ̀ fún mọ́númẹ́ǹtì wọ́n kọ́ kalẹ̀ káwọn èèyàn lè wá sin lọ́ọ̀ nínú rẹ̀ ni. àwọn ẹni tó ń bẹ nínú Baitul Maqdis lásìkò ìgbà táwa ń sọ̀rọ̀ yìí abọ́gibọ̀ pẹ̀lú àwọn. àwọn ẹni tó yẹ pé bí wọ́n ṣe ń sòsà ni wọ́n ń sòsà àwọn ni wọ́n wà ń bẹ̀. ṣùgbọ́n Musa alayhi salam ó ti pèpè lọ sí ìdí ká sin lọ́ọ̀ lọ́ọ̀ nìkan. Musa alayhi salam àti Harun alayhi salam ẹ wo adúrò gọ̀ọ̀rọ̀ èèyàn tó tẹ̀lé wọn. torí Ànábì sallallahu alayhi wa sallam ó fi yé wa nínú hadith gbígbà anabi musa aleyhi salam oní òsì kejì nínú pípọ̀ ẹni tó lọ́mọ lẹ́yìn láàrin àwọn anabi ọlọ́run lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam jẹ́tẹ́lẹ̀ ìbá yé wa oní ya qawmi dkhulul ardal muqaddasata allati kataballahu lakum ẹ̀yin yami ẹ wọnú ma eléyìí tọ́lọ̀ ń pa yín láṣẹ pé kẹ́ ẹ wọnú ẹ̀ nítorí pé táyìn bá wọnú ẹ̀ nítorí dájú náà nípa ẹ̀ lọ sí lọ torí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tiẹ̀ ti ṣàdéhùn wípé ilẹ̀ tẹ rí yẹn wọ́n máa jogún rẹ̀ ni fáwọn ẹrú ohun tí wọ́n jẹ́ ẹni ọlọ́run àwọn olùṣe dáadáa àyíntọ́ ikú tó lọ́n bá jogún lẹ̀ fún wa sísìn ni wọ́n sìn lọ́n nínú ẹ̀ òun ní máa ṣe ọlọ́run ọba nínú ẹ̀ walaqad katabna fi zaburi min ba'di dhikr anna al-arda yarithuha ibadiya as-salihun ọlọ́run ni a ti kọ́ ọ nínú zabura apá kan nínú àwọn àrántí ipe ilẹ̀ tẹ́ rí yẹn àwọn ẹrú mi tó á jẹ́ olùṣe dáadáa àwọn ní òjògùn ẹ̀ àwọn ẹrú mi tó á jẹ́ olùṣe dáadáa àwọn ní òjògùn ẹ̀ ẹni tó kúta àwọn bá jogún lẹ̀ àwọn ò máa sin lọ nínú rẹ̀ ni táwọn bá jogún rẹ̀ àwọn ò ní jẹ́ni tí ń bẹ lókè rẹ̀ máa ṣèbàjẹ́ lókè rẹ̀ wọ́n jẹ́ni tí ń sin lọ tí sì ń ṣe dáadáa nínú rẹ̀ ìdí nìyí tó lọ́n fi sọ pé ma kana lil أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر kọtọ sí àwọn ọ̀sẹ̀bọ wọn á sọ pé àwa là ń sọ mọ́ṣáláṣí ọlọ́run ọba jì bóòlù ọ̀sẹ̀bọ ti fẹ́ sọ mọ́ṣáláṣí ọlọ́run ọba jì ṣé Ògún ni wọ́n máa pè ń bẹ̀ ni àbí Ṣàngó ṣé wọ́n máa bọ rẹ nínú rẹ ni àbí eégún ni wọ́n máa gbé nínú àbórò kò sáàyè fọsẹbọ láti wọnú mọ́ṣáláṣí kò sáàyè fọsẹbọ láti sọ pé àwa là ń sin lọ ó dàbí kí àwọn èèyàn wọ́n sọ pé òní làwọn bẹ̀rẹ̀ òrò àmọ́ táwọn bá ti múra múra kóró ọjàdì táwọn sì ti sọ fún gbogbo èèyàn ike kó ń lé gbélé látàgó báyìí sàgó báyìí mọ́ṣáláṣí ńlá àlùlà àwọn ti wá bẹ̀rẹ̀ àwọn kọ yẹn náà fi là araka méjì ń bẹ ń bọ ń bẹ kan jáde kó sọ àdúgbò gbàtà wọn bá parí sọ láti gbọ́ eégún ló sì máa ṣe lè máàmù nígbà tí bá sálámà sálámà báyìí hmm, làwọn bá jáde adúpẹ́ fọlọ́ pé gbogbo lẹ Yorùbá ló ti parẹ́ báyìí àwọn èèyàn tún gbé adúpẹ́ fọlọ́ ìlú kan báyà lu òkèèrè ni láti rí tọ́sẹ̀lẹ̀ wọn lé eégún kan ó ti kó sínú ẹ̀kú eégún ọwọ́ alídìí àwọn jàmáàtù rẹ̀ kíkọ àwọn ń ṣe kínní kan pé sọláàt àfikọ́ jẹ́ pé wọ́n ń kírun ṣá kì í ṣe ni wọ́n ń ṣe ọwọ́ agbẹ́tẹ̀sùbà kan lọ ó tó rù màálù abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ báyà wọ́n ń ṣe kọ́mẹ́dì ni pé láyé gbò ojú dúdú kó tó di pé Islam gbalẹ̀ adúpẹ́ fọlọ́ akramakumullah àyè òsì fún abọ́gibọ̀ pẹ̀ láti pé àwa fẹ́ wọnú mọ́ṣáláṣí wọ́n mọ́ṣáláṣí ṣe kìnnì afẹ́ wọnú mọ́ṣáláṣí afẹ́ sọ̀rọ̀ afẹ́ bọ̀gùn afẹ́ gbẹ́gun àwùjọbìlà talẹ́ni náà táyé ń bẹ fún láti wọnú mọ́ṣáláṣí man amana billahi wal yawmil akhir àwọn Allahu gbọ́ tásì gbọ́jọ́ kan gbọ́ àwọn ni mọ́ṣáláṣí wà fún torí ẹ̀yin ẹrú Ọlọ́run kí ló tẹ̀ ń ti mọ́ṣáláṣí ikú káwọn mùsùlùmí ọmọ wọlé kí ló dé tẹ̀ ń gba mọ́sálásí godo kò sáyè nbe feyin yi ah ah se bi muslimi la won wa man azlamu mimman man'a masajid allah ay yudhkara fiha ismu wa sa'a fi kharabiha ulaika ma kana lahum an yadkhuluha illa khaifin lahum fi dunya khizyun wa lahum fil akhirati adhabun adhim. ọlọ́ni ta lẹ́ni náà tó ṣàbòsí bí ẹni tó ṣe kó dí àwọn èèyàn lọ́nà láti wọnú mọ́ṣáláṣí sin mùsùlùmí la máa ń yẹn sí àwọn èèyàn fẹ́ sin lọ ọwọ́ àtìlẹ̀kùn oníwọ̀n òní wọlé lórí kíni kí là ń kọ́ mọ́ṣáláṣí sí jàmá ṣé a kàn kọ́ mọ́ṣáláṣí pé gbogbo ayé o ẹ yà wá wò àfi bí mọ́ṣáláṣí kàábà ní kíni ẹnìkan sin lọ bẹ́ẹ̀ àfi bí mọ́ṣáláṣí ànábì ẹnìkan sì sin lọ bẹ́ẹ̀ kíni túmọ̀ rẹ̀ torí ẹ ẹ̀yin èèyàn ẹ wọnú ìlú mímá eléyìí tọ́lọ́ wọn bá pa yín láṣẹ pé kẹ́ ẹ wọ ọbẹ̀ nítorí pé tólùgbàgbọ́ òdodo bá wọnú ìlú tí mọ́ṣáláṣí wà kí ni wọ́n ṣe wọ́n mọ̀ sí lọ́nà. tọ́ anabi musa aleyhi salam ọ sọ̀rọ̀ yìí fáwọn èèyàn yìí àwọn wa dáhùn sẹ́yìn wọn pé nínú pé èèyàn lágídí hmm, àwọn bànú israel wọ́n gba òdodo wọ́n sì gba ìràwọ̀ nínú pé èèyàn lágídí sẹ́yìn máa pé nínú kéèyàn tún ṣe kèfèrí àwọn kèfèrí ìwòyí ìṣe kèfèrí tí wọ́n sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ kèfèrí tẹ́lẹ̀ ẹ̀ gbọ́n tọ́lọ̀ ń sọ ni akufarukum khayrun min ulaikum ṣé ìṣe kèfèrí tí ń burú tó tàwọn eléyìí. torí ẹ àwọn ọmọ Ísírẹ́lì ẹ gbọ́n bí wọ́n ṣe dáná bí Ọlọ́run ọba lóhùn qalu Musa inna fiha qawman wa Musa ń tọ́ dájú ni pé àwọn abọ́gibọ̀ pẹ́ẹ́n wọ́n ń bẹ́ nù lóhùn wa inna lan nadkhulaha hatta yakhruju minha àwọn oníwọ̀ orígbà tán bá jáde kúrò nínú rẹ̀ fa in yakhruju minha fa inna dakhilun tí wọ́n bá jáde àwọ̀ wọ̀ bẹ̀ ẹ̀ dákun tó rọ lọ nísìn ẹnìkan wá gba ọgbà dúkìá rẹ̀ mọ́ lọ́wọ́ kò rí gbà mọ́ lọ́wọ́ àfi nítorí pé ó ní ìbọn ó fi dẹ́rù bọ̀ tó o rò pé ẹni tí ó níbọn tó fi gba ẹrù lọ́wọ́ rẹ̀ ń yọ dẹ́rù ń padà tí ìwọ ọba níbọn míì tó lè fi dẹ́rù bà kò ní dá padà o òfin nù àwọn olùmọ̀ sọ pé ma ukhidha bil quwwa la yuraddu illa bil quwwa gbogbo nǹkan bá gbà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú agbára wọn ò ní dá padà àfi pẹ̀lú agbára bí kẹ́nìkan kó gba ẹrù rẹ̀ òun travel bọ̀ wé kò láti wá arajà ẹrù tá sì gbà lọ́wọ́ rẹ̀ owó ni tọ́ǹbọ̀ wàá fi rajà àmọ́ ní tí wọ́n fi gbẹrù lọ́wọ́ rẹ̀ àdá àti máa sakabùlà ni. tó wọ́n bá fi yín lẹ̀lẹ̀ bá ń sunkún ẹ tí rìn jìnnà lẹ́ bá ra sọ́jà àtàwọn ọlọ́pàá táwọn wà ní checking point lẹ́ sì ṣàlàyé fún wa làwọn bá níbo làwọn olè náà wà àwọn dánadáná náà bo wọn wà ẹni kìlómítà mẹ́ẹ̀ẹ́dógún síbi ni àwọn ọlọ́pàá àwọn ń gbáwájú bọ̀ sọ́jà àwọn fẹ́ sẹ́bùrù wọn látẹ̀yìn oníkálukú náà àwọn ọlọ́pàá àti sọ́jà yẹn wọ́n sì gbébọn AK forty seven lọ́wọ́ àfa ìbọn ajíkilẹ̀ gbẹ́sẹ̀ yín báyìí tó dé ìtòsí àwọn olóhùn báàmù ṣé tówó tí wọ́n ti jígbà wọn máa dùn ni àbí tẹ̀mí wọn ọ̀dájú pé tẹ̀mí wọn ni o ònkálukọ́ bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ pé kò sóúnjẹ tí mo jẹ rí láyé tí ọkàn wọ ẹsẹ̀ náà so oníkálukọ́ túlẹ̀ akramakumullah á padà rówó àbáni rí kí wọ́n lọ́nà wá lọ́ọ́ ta fi rí lẹ́yìn ọlọ́run à nǹkan jani nítorí pé kí ni ìbọn sakabula fẹ́ ṣe níwájú ìbọn kò dúró gbẹ́jọ́ ẹnìkan má dà lọ ìwọ gbé ìbọn lọ ẹ̀ta ló súnmọ́ kọ́pẹ́ nìkejì ẹni tó gbé ìbọn lọ ni nítorí pé láti ọ̀kan nìbọn ti máa dáhùn aládùn òsì lè sáyàn àfi kó súnmọ́ yẹn subhanallah torí di eléyìí ẹ̀yin wá sọ pé àwọn èèyàn kan ń bẹ́ nù lù tí wọ́n jẹ́ alágbẹ̀rùgbọ́n rí wọ́n burú bàjẹ́ ni àní wọ́ọ̀bẹ̀ àfi tí wọ́n bá jáde ń bẹ̀ nígbà tọ́lọ̀ ní ẹwọ bẹ tọ́lọ̀ ń sọ ikpe pé àwọn tí pàdé marahaba ahlan wa sahla àbáwọn máa sọ pé bolo fẹ́ gbà wọlé ìtumọ̀ rẹ̀ nu ẹ̀ wọlé ni. tọ́ orí bẹ́ẹ̀ wà Musa lẹnu ṣe pé ń bẹ inú ká anabi sọ káwọn sọ pé àní bí yẹn kọ aburú ọ̀sẹ̀lẹ̀. قال رجلان من الذين يخافون أنعم الله عليهما ادخلوا عليهم الباب àwọn èèyàn méjì nínú àwọn èèyàn anabi Musa tọ́lọ́wọ́n bá ṣèdẹ̀ra fún látàrí kí wọ́n ní má ni wọ́n sì níbẹ̀rù Ọlọ́run àwọn wa gbọ́rọ̀ sọ bẹ́ẹ̀ ló yẹ ká nínú àwùjọ wa. So ẹ má dá àwọn olórí dá gbogbo ọ̀rọ̀ ẹ lè máa mú wá gbogbo ọ̀rọ̀ ẹ dá gbogbo ọ̀rọ̀ olùmọ̀ ẹ̀sìn ẹ dá gbogbo ọ̀rọ̀ ó ti tó kó gbogbo ọ̀rọ̀ yòókù tí ó tẹ̀lé ta lákọ̀ọ́kọ́ tí imam tí ń tólùmọ̀ ẹ̀sìn sọ tí ó fi yé ẹni tí ò tí ì yé ẹ̀yin náà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ohun tó tó sọ náà ni kó tún máa tún sọ kọ̀ọ̀kan wa o ebó ah, ti yé wọ ṣebí imáàni tá ń pèpè sí nìwọ náà sọ pé o ní ọmọ pé ń tọ́ sọ̀n ọ ló kọ pé gbogbo wa náà la sọ ni gbogbo wa pátá náà a gbọ́dọ̀ tún máa sọ torí kó lè ba yẹni tí ò yè. anabi musa ti sọ anabi musa sọ̀rọ̀ mọ́ ọlọ́run wa ni ẹni méjì nínú àwọn èèyàn anabi musa anabi musa ọ̀ràn wọn o ṣùgbọ́n bí làákà ìṣèwé nù a ṣe bá a gbà pé ìránṣẹ́ ọlọ́run là nàbì Musa ọ̀rọ̀ tá nàbì Musa sì ń sọ àṣẹ ọlọ́run táwọn èèyàn yìí bá kọ̀ láti tẹ̀ láṣẹ ọlọ́run tọ́lọ́run fi pa wá àwa ti fẹ́ áwọ̀ lòun àwọn ò sì jàwọ́ bẹ̀ bọ́lọ́run ṣe fẹ́ ká jàwọ́ bẹ̀ àmọ́ tí gbogbo èèyàn yìí bá kọ̀ láti tẹ̀lé wa ó súnmọ́ wípé ńgbà tí fitinà bá dé gbogbo wa ni ó mú. wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ẹ bẹ̀rù fìtínà o nígbà tó bá dé tó bá sọ kèé mú ẹni tó ṣàbòsí lásán o àtẹni tí ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ gbogbo wọn bá lọ ni. torí àgbọ̀dọ̀ dákẹ́ àwọn olùmọ̀ọ́ sọ pé ẹni tó bá ń dákẹ́ gẹ́gẹ́ bó ṣe wá nínú ẹgbà wa tó rí òdodo tí ò sọ tó rí nítorí ẹ dá sí tí ò dá sí ṣètọ́nù akhras ṣètọ́nù àyàyà ni alẹ́ nu má fi sọ̀rọ̀ torí ẹ àwọn èèyàn méjì anabi musa ọ̀ràn wọn àwọn wa sọ fáwọn èèyàn yìí pé udkhulu alayhimul bab ẹ jẹ́ á lọ káwọn èèyàn yìí má lé ká wọn nítorí pé kò sí mẹ́sẹ̀ lágbára tó tí gbogbo wa bá ṣe pọ̀ tó yìí tá a bá rọ́bù wọn á kọ́kọ́ da system wọn rú pẹ̀lú báyẹn àti mú wọn máa pa borí wọn kò ní ṣòro fún wa. فإذا دخلتموه فإنكم غالبون tẹ́ ẹ bá fi lè wọnú lóhùn pẹ̀lú bá a ti ṣe wí pẹ̀lú ògbọ́ ọlọ́run ó dájú pa wà láàbòrì. wa 'ala Allahi fatawakkalu àyà tí bàbá yìí wá lónìí. agbára lásán ò tó rírọ́ọ̀lù wọn lásán kò tó olúwa ẹlẹ́dàá wa ni kẹ́ ẹ bá dúró o in kuntum mu'minin tẹ́yìn bá jẹ́ olùgbàgbọ́ òdodo. tọ́ ilé túmọ̀ sí pé tẹ́mi bá sọ pé mo gbẹ́kẹ̀ lọ́lọ́ mo bá ọlọ́run ọba dúró kìí máa ṣètúmọ̀ rẹ̀ ni pé kí nǹkan fọ̀rọ̀ mi ti sọ́dọ̀ ọlọ́run lásán kémi ọmọ ṣe nǹkan kan rárá o máa gbìyànjú ẹ rí i pé wọ́n sọ fún wa wípé ẹ wọlé ẹ kọlù wọn tẹ bá kọlù wọn tẹ bá fìjà pẹta pẹ̀lú wọn ẹ̀yin lẹ borí wọn àmì ẹ bọlọ wọn bá dúró torí rẹ̀ agbára lásán tó ìyànjú nìkan ò tó bí ká tún fi ọ̀rọ̀ wa mọlọ ká fi tì sọ́dọ̀ ọlọ torí ẹ̀ làwọn ahlu sunnati wal jamaa náà sọ pé ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀ lọ́lọ́run kò ní jókòó tẹtẹrẹ o mo gbẹ́kẹ̀ lọ́lọ́run níbi àti lówó mo fẹ́ lówó ó sì sẹ́ o ọkàn ní jókòó kalẹ̀ o ọ wá kọ́ sára ilé aya táwa kálítù mọ́ bólúwa dúró pé kíni ọ lọ ṣiṣẹ́ ọ lọ ṣiṣẹ́ wà táwa kálítù ọ dàbí wọ́n fi yàn sí school kí wọ́n lọ kọ́wé kórìírí ó pé gbogbo ìgbà tí wọ́n ní kí wọ́n ra textbook tó bá gba list textbook tí wọ́n nídìí òun máa fi rákàrà ni kò fi jíṣẹ́ rí fún bàbá rẹ̀ ọmọ tó sì níwèé tí ń kàwé ló súnmọ́ pé kó ṣàṣeyege ọwọ́ ni mo bóluwa dúró bọ́lọ̀ máa kú mọ̀ pé máa fẹ́lì máa kú fẹ́lì náà ni wọ́n sì mọ̀ pé máa pàṣì máa pàṣì náà ni kìí ṣe kíkàwé fi pàṣì fa irọ́ lásán jókòó kalẹ̀ kọ́ pàṣì jókòó de fi bí ẹni tó sọ pé òun fẹ́ bímọ náà wọn á ní kó fẹ́ yàwó ẹ kò ní ìdìbọ́lọ̀ bá pé olúwa bímọ láyé wọn kúkú bímọ òkè ah, ah, inú atẹ́gùn lọ́mọ ti máa wá ó tún fẹ́ yàwó onítàwà kálítù tíyàwó bá wá sùn yọ wá síyàwó onítàwà kálítù wọ ọlọ́run sọmọ fún mi obìnrin ó sì ń sí ẹ dákun wàhálà ó pò wàhálà ńlọ́lọ́wọ́ bó fi ọlọ́run ọba ẹlẹ́dàá wa dúró èèyàn ọ̀gbádùn gbogbo wa wá rí bí ṣe ń ṣe pé kélé yọ ọmọ mọ̀ lọ bọ́hùn ọmọ kù mọ́ wa lọ́wọ́ ẹ wá gbé lọ síbítù ọ̀nù rárá mo ti bolúwa dúró à ó kù torí pọ̀ bolúwa dúró tó bá bolúwa dúró ó jẹ́ wọ́n gbé ọ lọ síbítù wọ́n ti gbé lọ síbítù wọ́n ní wọ́n fàmì sí la ó rárá o tó bá yẹ pure water ni mo á mu à ó kù dànù nítorí pé kò sínú pọ́ bólúwa dúró kọ̀kọ̀ láti lo àwọn nǹkan tó jẹ́ sábàbí tọ́tọ́ tí ọ̀tá kò tọ́lọ̀ torí ẹ̀ ká bọ́ lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa dúró tá a bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀yin náà rí látara àyà yìí pé àwọn ẹni tí máa bọ́ lọ́n dúró lẹ́yìn tí wọ́n ti ṣe ńtọ́ yẹ kó wọ́n ṣe kí láà máa pè wọ́n múmìnì ẹni tí kì í bọ́ lọ́n dúró ṣé múmìnì ni kì í ṣe múmìnì ẹni tó lò ń bọ́ lọ́n dúró tí ó sì ṣe ń tọ́ yẹ á pè é mánì rò dúró dáadáa. akramakumullah kí ló wá ṣẹlẹ̀ àwọn èèyàn yìí wọ́n wá fi àwọn èèyàn méjì tí ń bá wọn sọ̀rọ̀ wọ́n fi wọn lẹ̀ wọ́n wá dojúkọ anabi musa aleyhi salam wọ́n á ní wọ musa sórí ijó yìí ọ lan nadkhulaha abadan ma damu fiha àwọn oníwọ́nú ìlú yẹn láéláé o lópin ìgbà táwọn ń ta awí bá ń bẹ nú ẹ̀ fadhhaba anta wa rabbuka faqatila inna hahuna qa'idun àti rẹ àtolúwa rẹ lọ bá wọn jà bẹ́ẹ̀ bá borí wọn àwa ń retí yín bì ẹ wàá fún wa lábọ̀ la ilaha illallah ṣe mọ̀ pé àwọn eléyìí wọ́n gba gbogbo okùn nínú ṣíṣe kèfèrí nínú àìgbọ́rọ̀ àwọn sàhábà ò ṣe fanabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam níjọ́ tá anabi kọ́kọ́ jagun àkọ́kọ́ ní islam ilé ìta amasogun badar anabi ọba ti jà lọ ọkùnrin amú èèyàn bíi ọgọ́rùn mẹ́ta lẹ́yìn ike káwọn ọlọ sẹ́bùrù abu sufyan níbi títí ń kówó àwọn Kùrẹ́ṣì bọ̀ láti ilẹ̀ sham káwọn sì gba owó yìí fáwọn mùsùlùmí táwọn kèfèrí ti síwájú gbowó tiwọn náà lọ́wọ́ oníkálukú káwọn tó ṣe hijira kúrò ní Mẹ́kà owó yẹn ó máa jẹ́ ìrẹnilẹ́kún gbàtàn pàdé níbi Badar ó tó wá di pé yóò dìjà anabi sallallahu alayhi wa sallam ńgbà tó ti dá lójú pé ogún ó ṣẹlẹ̀ ni wọ́n ń sọ fáwọn sọ̀hábà tó tẹ̀lé ìgbà tó ṣe pé gbogbo ẹni tó tẹ̀lé a rí àwọn ansọ́ọ̀rù náà nínú wa àwọn wọn sọ fún anabi sallallahu anabi ni ẹ dá mi mọ̀ràn kí ni ká ṣe ìjọ ṣẹlẹ̀ kí ni ká ṣe ìjọ ṣẹlẹ̀ kí ni ká ṣe à bẹ́ẹ̀ ló lórí tó dá máa ṣe o ẹ máa wò ó pé ẹ̀yin ti jọ́gàgùn gbogbo ẹni tó tẹ̀lé yín wọ́n kópa nù ogun o nítorí tó bá dìjà tán ẹni tí ó sá o. imani ẹ gbọ́dọ̀ tún pè padà lára àwọn ẹni tó tẹ̀lé yín lọ sójú ogun pé tó bá dìjà ṣé kó dìjà tó bá dogun ṣé kó dogun ẹ mi márùn kálukú bá ń sọ̀rọ̀ kálukú bá ń sọ̀rọ̀ kálukú bá ń sọ̀rọ̀ à ń bẹ pẹ̀lú ànábì gbogbo tí ó bá ṣẹlẹ̀ à ń bẹ kan nínú àwọn al torí gbogbo ẹni títí ń sọ̀rọ̀ gbogbo ẹni títí ń sọ̀rọ̀ àwọn ará Mẹ́kà ni kí lẹ́yìn ọba tún wí àwọn ará Madina ńkọ́ àsọyépọ̀ tá a ní pẹ̀lú wọn ni pé wọ́n máa dáàbò bá nábì lópin ìgbà tí ń tọ́ fẹ́ dún kùkù lajà má nábì bá ṣe pé nù Madina ló ti fẹ́ dún kùkù lajà mọ́ a sì ti wà lóde Madina báyìí báyìí ni Saad ibn Ubada tọ́jú ọ̀kan pàtàkì aṣíwájú nínú àwọn ansar aṣíwájú fáwọn aràn khazraj ló bá dìde ló bá ní bóyá wà ní wà nábì gbà lérò pàtó ń sọ pé ẹ dá mi márùn ẹ dá mi márùn àwọn yẹn ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ó sì tún yé sọ pé ẹ dá mi márùn bóyá wà ansar tá a ti sọ̀rọ̀ ló lérò anábì ní bẹ́ẹ̀ ni ó ní wà nábì sallallahu alayhi wa sallam ibikíbi tó bá wù ọ́ láti kó wa wọ̀ àwa ti ṣetán láti wọ ọbẹ̀ pẹ̀lú rẹ o torí àwọn ò ní sọ fún ọ gẹ́gẹ́ báwọn ọmọ Israẹli wọ́n ti sọ fún anabi Musa aleyhi salam pé máa lọ báwọn jà ìwọ àtolúwa rẹ àwa ń retí yín bí àwa sọ pé báwọn jà àwa pẹ̀lú rẹ nù bí báwọn jà gbaná nínú anabi sallallahu alaihi wasallam wàá dùn wa ala Allahi fatawakkalu in kuntum mu'minin Olúwa ẹlẹ́dàá wa ni kẹ́ ẹ bá dúró ó ní kẹ́ ẹ gbẹ́kẹ̀lé tẹ́yìn bá jẹ́ mùmíní akramakumullah ó dájú pé gbogbo mùsùlùmí tá a bá bi léèrè lónìí tó gbẹ́kẹ̀lé Ọlọ́run tọ́lọ̀ ń lọ bá dúró oníkálukú ọ̀yà gbogbo ẹnu rẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni ni mo gbẹ́kẹ̀lé òun mo bá dúró gbọ́n sí ìyàlẹ́nu àti ìbànújẹ́ pípọ̀ nínú ẹni tí ń sọ bẹ́ẹ̀ wọn bọ́lọ̀ ń dùn o wọn gbẹ́kẹ̀ lọ́lọ́ ìbẹ́yìn mà pébi táyìn ti ń sọ pé bọ́lọ̀ ń dùn o iná ìlẹ́ni tó bá wo ìṣe yín tó wò fínífíní yóò ti máa fààyọ fún yín pé ẹ bọ́lọ̀ ń ẹni tó sọ pé tàwákáltù mọ́ bọ́lúwa dùn tọkọ sára mọ́tò rẹ̀ kí wàá ní oògùn rẹ̀gẹ̀dì kan lọ́ba dé sàlẹ̀ steering gbọ́dọ̀ pé ẹ̀yìn kíyèsí mọ́tò tẹ́ ẹ̀ máa wọ̀ ẹ̀rì tí wọ́n gbé àwọn oògùn yẹn tí wọ́n gbé sábẹ́ steering ah tẹ́ ẹ̀ bá wọ mọ́tò mọ́tò ọgọ́rùn nàìjíríà wa yìí bóyá láfi rí mọ́tò fifteen tí dírìvà ò de nǹkan má bì kan tẹ́ wa wá sọ̀rọ̀ dẹ́rẹ́bà wá sọ pé a ọmọdé ò mọ̀ ògùn pè lẹ́fọ̀ abo nù abo tó péye fẹ́ràn pé pẹ̀lú abo kò yẹ accident ó máa ṣẹlẹ̀ lójú títì wa kò yẹ kí mọ́tò ó máa ṣubú kó máa dànù kó máa tàkìtì tàwákàlùtù mọ́ bólúwa dúró láàmà rí ká tó wọlé yìí èwo tún ni àdó tẹ̀sọ́ mọ́ àbáwọlé tàwákàlùtù ṣé lórí àdó ni àbí Allah aha bàbá táwa kálítù ṣúdẹ́ǹtì ṣúdẹ́ǹtì táwa kálítù wọ́n ní kó forúkà kan sọ́wọ́ tórùkà yẹn bá ti ń kan báyìrò tó fi kọ exam ọ ah, ìyanu máa ṣẹlẹ̀ àṣé ìyanu òdo lọ́ba fẹ́lì tẹ́lẹ̀ bá fẹ́lì náà àkùkù ah ah, ah ah yes táwa kálítù ìyá ti ń ta búrẹ́dì àtẹ̀wà táwa kálítù lẹ pé o wọ́n sì ní ìyá ìyá kẹrẹ́mọkùnmọ́lá wọ́n kọ́kọ́ tọ̀ sínú kòkò ẹ̀wà wọ́n wàá sè mẹ́wàá wọ́n tó lè má jẹ́ wà láàárọ̀ nbomi ibomi ni kìí ṣe gbogbo ẹlẹ́wà kórópó yé káwọn yẹn lẹ́wà ọmọ bínú ibomi ni adúpẹ́pẹ́ yẹn tọ̀ adúpẹ́pẹ́ yẹn tọ̀ sínú kòkò ẹ̀wà tiyó àwọn ẹ̀yẹ ẹlẹ́wà mi akramakumullah wọ́n ti kọ́kọ́ tọ̀ sínú kòkò ẹ̀wà aláwọ̀ yẹn ti jẹjẹ kújẹ kọjá kọ́lọ́ ní àkókò sànú wa wọ́n á ní ìtọ́n tó bá ti wà nú ẹ̀wà tó bá jẹ rí òní bọ́m̀bẹ̀ bọ́ọ̀bá ti jẹ̀wà ayá ìwà ọ̀gbádùn jọkàn ọmọ pàrà bẹ ni ya ẹ̀wọ̀ tí ìjìnà kò tí ìjìnà ọ̀dà bọ̀ mi ni bọ́ọ̀bá ti jìnà ẹ bá ń ta subhanallah bíyàwó rẹ bá si ẹ̀wọ̀ olóyin tọ́tún wá fọyín sí i kò ní í dùn lẹ́nu ẹbí tìyá yìí táwa kálítù sí. ẹ máa pé gbogbo táwa kálítù táwa kálítù táwọn èèyàn ti wá ń jẹ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó mú fura dání torí wọn ọ̀bọ́lọ̀ ń dúró sàǹsàn bí bẹ́ẹ̀ ṣe bá míì dúró kọ́dà ìgbàgbọ́ ẹlòmíì ó ní pé a lè rìn ká tẹ̀lẹ̀ yìí tá a bá ti jólóògùn. tó máa ń bá wọn sọ pé à eléyìí eléyìí ẹ fẹ́ pa wá ni ètò à ń sẹ́mu gan a fi tá a kù sí. subhanallah ah, allahu akbar torí di eléyìí báyìí tawakkaltu ala Allah ìtumọ̀ rẹ̀ ni pé kò sẹ́bọ kò sóògùn kò sí gbogbo rádaràda kan nínú gbèsè ayé tèmi ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa ni mo bá dúró torí tògùn tògùn lolóògùn kú ògùn bẹ láàrin èèyàn pé kéèyàn ọmọ kù torí pé àti ìmọ̀ ògùn tá a lè sà sí màláìka yọ wọ aràn torí ẹ togun-togun làdánwò ṣèyàn àmọ́ ogun tá a lè sàṣàdánwò tí òfin ni wàá báyàn bọ́lọ̀mùbá kọ pé ó ṣèyàn togun-togun lòfó ṣèyàn kò sóògùn tó lè sàṣòfò tí ò ní sí ọ bọ́lọ̀mùbá kọ pé ó wàá sí ọ. àmọ́ tó o bá bọ́lọ̀ dúró lódodo wàláhì ó rí pọ́lọ́ ọba ọmọ sọ̀nà àbáyọ fún ọ wa man yatawakkal ala Allahi fahuwa hasbuh ẹnikẹ́ni tó bá bọ́ lọ́ndó ọlọ́run ó tò ọlọ́run dákun kó tó gbogbo wa afáwa mú àyà mi wà lẹ́yìn eléyìí oná lọ́rọ́ ọlọ́run tó ní innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana wa ala rabbihim yatawakkalun níbi ọlọ́wọ́n bá fi hàn wá pé gbogbo àwa tá à ń pera wa múmìnì ká yẹra wa wò pé múmìnì òdodo náà ni wá àbí à ń fi pó bọyọ̀ à ń tanra wa dànù ẹ yẹ ṣé báyìí lẹ́yìn rí ọlọ́run ní innamal mu'minuna alladhina idha dhukira Allahu àwọn ẹni tó jẹ́ múmìnì kìí ṣẹlòmíì o àfàwọn ẹni tó ṣe pé ní ìgbà tán bá dárúkọ Ọlọ́run wajilat qulubuhum ẹ̀wá rírì á máa mú ọkàn wọn tán bá dárúkọ Allah ẹ̀wá rírì á máa mú ọkàn wọn ìyẹn ni pé tán bá fọlọ́n dẹ́rù bá wọn ẹ̀rù á máa bá wọn tó bá fọlọ́run ọba ṣe ìrántí fún wa wọn a máa rántí ọlọ́run tó bá sọ fún wa pé ẹ páyọ ọlọ́run ẹ̀rù ọlọ́run a máa bà wọ́n wọ́n sì máa bẹ̀rù yọ ọlọ́run tó bá ṣe ìkìlọ̀ fún wa ẹ̀rù ọlọ́run a máa bà wọ́n aha síbẹ̀ làwa náà ẹ jẹ́ kí gbogbo wa káwò nísìnyí sọ pé ẹ bẹ̀rù Allah. torí pé Allah tó bá fẹ́ fi nǹkan ṣèyàn kò sí tó lè dá dúró ẹ bẹ̀rù ẹ̀. síbẹ̀ ni kí n sọ fún ọ pé ẹ ọ bẹ̀rù ogun ogun lé o ogun lé o sọ̀rọ̀ pé ogun lọ́kọ́ ogun làdá ogun nìbọn ogun lọ́kọ̀ ogun gan-an ni kọ́kọ́rọ́ ogun làgádágodo mọ́jọ́gun gbé ọ̀sẹ̀ yóò bá lẹ́vù àti bẹ̀rù ọlọ́ọ̀ tọ́lọ́mùbá fẹ́ fi nǹkan ṣèyàn sẹ́ni tó lè dá dúró àti hey mọ́jọ́gun ọkọ lẹ́sẹ̀ èwo yóò bá bẹ̀rù jù à lákàáyé ni wọ́n ma bẹ̀rù ẹ̀ ogun ẹ̀rí tọ́ba ti rìnrìn kan ẹ̀ ogun ogun lákàáyé subhanallah.

àìwá bẹ̀rù ọlọ́run bí bá a ṣe máa bẹ̀rù ẹni tí ń bọ̀gùn ẹni tó ṣe pé ń sin Ṣàngó nísìn àwọn Ṣàngó lè sọ pé ṣé wọ́n jàyàn lólè àwọn amẹni tó jí ẹjẹ́ abẹ Ṣàngó lọ́wọ́ ẹ ẹni tó jalè ń gbogbo olú yìí Ṣàngó ọ̀pá yóò sì gbé wá sójú gbogbo èèyàn tẹrù tẹrù tó jí gbéhùn. ẹ máa sọ bẹ́ẹ̀ fún yín sẹ́rù ọba yín àbí òní báyìí bí ká sọ pé ẹni tó jalè tó bá wù Ọlọ́run láti mú yóò mú tọ́lọ́run bá sì tú àṣírí rẹ̀ láyé yóò tú àṣírí rẹ̀ níjọ́ gbẹ̀ndà kìíyàn ẹ̀ abẹ́rẹ́gà Ṣàngó à Ṣàngó Ṣàngó lọ́kọ́ yá <laughs> torí kọ́ mi èèyàn báwọn ṣe rí nu kọ́dé àwọn tó máa sọ fún yín pé kò ṣẹlẹ̀ lójú ẹ rí ló ṣe ń pògùn lẹ́fọ̀ọ́ ló àwọn ń jọ sí ẹnìkan jẹ́lùbọ́ gbé. wọ́n wá ń béèrè pé ta ló ká ìlúbọ elélùbọ ẹnìkan sọ̀rọ̀ wọ́n bá lọ bẹ Ṣàngó lọ́wẹ̀ àfa ńgbà tí Ṣàngó pa tán ọ wá gbé igbá ìlúbọ ọ gbélé láyà gbogbo èèyàn wá ń wòran ẹ rí i pé wọ́n ti kó gbogbo èèyàn láyà jẹ pé ẹ Ṣàngó ṣé Allahu Rabbul Alamin tó á dá gbogbo nǹkan ṣé bẹ́ẹ̀ là ń bẹ̀rù rẹ̀ ẹja bira léèrè níbo ní imáni wa wà níbo ní imáni wa wà. àwọn èèyàn bẹ̀rù ọlọ́run bí wọ́n ṣe ń bẹ̀rù nǹkan míì tó yàtọ̀ sọlọ a jẹ́ pé kò sí ìmánì ni àwọn ẹni tọ́lọ̀ ń wá ń ròyìn yìí ṣé nǹkan ń sọ̀rọ̀ tí ò sí fún wa ni àbí ń tọ́ wà ń tọ́ wà ni ọ̀ ń bẹ́nu àwọn èèyàn tó rí bẹ́ẹ̀ àwọn tó yẹ pé tí wọ́n bá dárúkọ ọlọ́run ẹ̀rù ó bà yàtọ̀ sáwọn ẹni tó ṣe pé tí wọ́n bá sọ fún wọn pé ẹ bẹ̀rù ìgbà náà wà ní gbéraga wà gúnnú ẹ̀mí wọn àwọn eléyìí bẹ̀rù ọlọ́run bákan náà àwọn ẹni tó bá rán wọn létí ọ̀rọ̀ Ọlọ́run tó làwọn ọ̀fẹ́ rántí ọ̀rọ̀ Ọlọ́run kan. yàtọ̀ sáwọn olórí ibú tó pé ọ̀rọ̀ Ọlọ́run tó bá kà fún wọn kò lé wọn kún ní nǹkan kan. àwọn olùgbàgbọ́ òdodo tó bá dárúkọ Ọlọ́run ẹ̀rù Ọlọ́run á máa bà wọn. wa idha tuliyat alayhim ayatuhu zaadathum imana tó bá kí alukur'ani sí wọn létí ìmánì wọn máa lékún ara ẹ̀rí ni o lọ́dọ̀ ahli sunnati wal jamaa tá a fi sọ yìí pé ìmánì a máa lékún a sì máa dínkù torí gbogbo ntí bá ti máa lékún ọ̀rọ̀ ọ̀rùn kó tún dínkù kọ́lọ̀ndàkùn kó lé wa kún ní ìmánì. ẹ sì rí tọ́lọ́mọ bẹ́ẹ̀ lẹ́dàá wa tún sọ nínú suratu Tawbah ó ní wa idha ma unzilat surah. فمنهم من يقول أيكم زادته هذه إيمانا tọ́lọ́n bá sọ súra kan kalẹ̀ á rí nínú wọn àwọn mùnáfìkì wọn sọ pé àyà yìí ta lẹni tí àyà yìí lékún ní ìmánì nínú yín فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون àwọn olùgbàgbọ́ òdodo àyà alukurani tó sọ kalẹ̀ yóò lé àwọn kún ní ìmánì wọ́n sì máa gbọ́ ìró ìdùnnú wọ́n máa dunra wọn nukú adúpẹ́ fọlọ́n ìmánì tẹ̀mí lẹ́kún wa amma alladhina fi qulubihim maradun fazadathum rijsan ila rijsihim wa matu wa hum kafirun. ṣùgbọ́n àwọn ẹni tárùn bẹ lórí ọkàn wọn aburú náà tún fi kún aburú náà ẹ̀mí wọn wọn wàá kú ní kèfèrí. torí ẹ̀ ìmánì a máa lékún a máa dínkù ìmánì a máa lékún ìròyìn ẹlẹ́kẹta nu fáwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá dárúkọ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run a máa mú wa a máa mú ọkàn wa tí wọ́n bá kí ayé alukurani fún wa ìmánì wọn a máa lékún ìròyìn ẹlẹ́kẹta wa ala rabbihim yatawakkalun olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n bá dúró bẹ́ẹ̀ làwọn olùgbàgbọ́ òdodo rí eléyìí túmọ̀ sí pé tá a bá jẹ́ olùgbàgbọ́ òdodo tá a lábàá allahu rabbul alamin mo ti ṣàṣìṣe nínú ìgbésí ayé mi pé nǹkan kan wà tó yàtọ̀ sọ́lọ́run tí mo gbẹ́kẹ̀lé rí kí ló yẹ kó ṣe lónìí kó pàtì látòní lọ ni títí dọjọ́ ku rẹ̀ nítorí pé ẹni tí ó bá ti gbẹ́kẹ̀ lọ́lọ́ nítọ́ dájú ó náà ní pé ó gbẹ́kẹ̀lé ní ò tọ́ ìyẹn bá sì ti gbẹ́kẹ̀lé ní ò tọ́ ìyẹn ti ṣòfò dànù kọ́lọ́ ẹlẹ́dàá kó má jẹ́ ká ṣòfò dànù torí ẹ̀ tó bá gbẹ́kẹ̀lé yẹn ó ṣeé ṣe kọjá pé ẹni tó gbẹ́kẹ̀lé yẹn ẹni tó ń fẹ́ kó ṣe fún ọ kò ní o ti gbẹ́kẹ̀ lófo ó sì ṣeé ṣe kó ní kọjá pé òun náà ní bùkátà sì jù ọ lọ ẹ dákun tí iná bá jóni tó jọ́ mọ ẹni èwo lákọ̀ọ́kọ́ pa lára ẹni là pa ó sì ṣeé ṣe kọjá pé ẹni tí ọ gbẹ́kẹ̀lé òun ó ní nǹkan tó ń fẹ́ kó ṣe fún ọ ó sì ṣàdéhùn pé òun ó ṣe fún ọ

àti ẹ̀wà àdọ́dọ̀ rẹ̀ lórí àdéhùn tó ṣe fún wa kó pàdéhùn wọn bá ní inna lillahi wa inna ilayhi raji'un ó ti kú. ṣùgbọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń lọ bá láàyè ọba tí kì í kú olúwa ẹlẹ́dàá ni kó ọba dúró tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo. ọlọ́run ẹlẹ́dàá wa tún ní ya ayyuhan nabi hasbukallah ọlọ́run ní rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam hasbukallahu ọlọ́run ọba tó ọ. eléyìí jẹ́ ọ̀rọ̀ tọ́lọ́run bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam sọ. bẹ́ẹ̀ ni gbogbo ìgbà tọ́lọ́run bá fẹ́ bá nàbí sọ̀rọ̀ tọ́fẹ́ wá pè nínú alukur'an ẹ̀rí kọ́ lọ́wọ́ pé pé ya ayyuhan nabi ya ayyuhar rasul ya ayyuhan nabi ya ayyuhar rasul ìrẹ́ ànábì ìrẹ́ ìránṣẹ́ ọlọ́run eléyìí jẹ́ àpọ́nlé ńlá tọ́lá yẹn lẹ́dàá wa tó sì fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé máa ń pè ní ya ayyuhan nabi àbí kò ní ya ayyuhar rasul kò ní pè pé ya muhammad ẹ̀rọ àwọn anabi mi nù alukur'an wa qulna ya adamu uskun anta wa zawjuka aljanna. aha a sọ pé wà á adam ya nuh ya musa ya ibrahim ọlọ́wọ́n bá ń pe àwọn anabi yìí pẹ̀lú orúkọ wọn ṣùgbọ́n nínú àpọ́nlé ńlá tọ́lọ́ ṣe fún anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ya ayyuhan nabi ya ayyuhan rasul lọ́dọ̀ wa ní ìsìn tá a bá ní anabi wa sọ pé àwọn kan wá bá anabi tálágbà lérò anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo wa ti mà bẹ́ẹ̀ torí ẹ̀ ọ̀ á ní sọ pé ya muhammad wa muhammad wa a èdè alẹ́kọ̀ọ́ nù torí rẹ̀ ọlọ́run kọ́ fáwọn èèyàn láyé anabi sallallahu alayhi wa sallam àti máa pe anabi lakọ́ má anabi lórí àwọn àyè kan wà nínú alukur'an tọ́lá yẹn lẹ́dàá wa tó ti dárúkọ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ààyè ibi tọ́lọ̀ ti ń fún wa ròyìn ni muhammadun rasulullah muhammadun rasulullah muhammad ìránṣẹ́ ọlọ́ni ìròyìn nu bákan náà ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin muhammad bàbá ẹnìkan nù yín ṣùgbọ́n ìránṣẹ́ ọlọ́ni òpin àwọn ànábì wa amanu bima unzila ala muhammed wọ́n tún gbàgbọ́ wọ́n ní ìgbàgbọ́ òdodo sí ń tà sọ̀kalẹ̀ fún muhammed ìròyìn nu àmọ́ pọ́lọ́ wọn pépé wọ́ muhammed kò sí nínú alukur'an eléyìí àpọ́nlé ni sallallahu alayhi wa sallam táwọn bá ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kọ́dà kó ṣe lásán là ń sọ o o. pé wọn lọ bá Muhammad Muhammad èwo ń bọ̀ bàbá náà ń gbé ah. a sọ pé wọn lọ bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn lọ bá ìránṣẹ́ Ọlọ́run Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn àṣìṣe yẹn wà ní school láwọn universities wa olùkọ́ ti ń kọ́ ma àtàwọn ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam. wọ́n sọ pé Muhammad was sent they went to Muhammad it was said by Muhammad ah àìlẹ́kọ̀ọ́ gidi àìlẹ́kọ̀ọ́ gidi ṣé wọ́n ní tẹ̀m̀bá ti ń sóyìnbó kẹ́ ẹ má gbọ́n ni anabi Muhammad sallallahu alayhi wa sallam kí ló ń the prophet Muhammad sallallahu alayhi wa sallam the messenger of Allah Muhammad sallallahu alayhi wa sallam the apostle of Allah Muhammad sallallahu alayhi wa sallam kí ló ń ná. sọ pé Muhammad Muhammad ẹ̀mọ̀ pé bọ́ọ̀lùkọ́ náà bá ti síláàkì bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ ńkọ́ yóò síláàkì jùlọ. àwọn náà bá ń sọ Muhammad Muhammad ẹ̀ tí ẹ̀ ní mà ẹ̀ sọ Muhammad kan ni ti ń ta sweet. tó bá jẹ́ anabi ti wá ni ẹ̀ máa fi kún pé anabi wa Muhammad salawatu rabbi wa salamuhu alayhi. ya ayyuhan nabi ìrẹ́ anabi hasbukallah ọlọ́run ọba tó ọ allah a àdéhùn ńlá lélẹ́yìí o ọlọ́run ọba tó ọ anybody kó dún kúkú lájà mọ́ sí ọ̀rẹ́ anybody kọ́ lọ dènà di ọ sí ọ̀rẹ́ hasbukallah ọlọ́run ọba ti tó ọ ọlọ́run ọba ti tó ọ wa man ittaba'aka minal mu'minin bẹ́ẹ̀ ni ọlọ́run tún tú àwọn ẹni tí ń bẹ pẹ̀lú rẹ nínú àwọn olùgbàgbọ́ òdodo ẹ dákun ọlọ́run bá sọ pé ń tó yàn tí ẹ dirí o tẹ́tí dire gbogbo ẹnikẹ́ni gbogbo nǹkan tó bá gbójúlé táwọn kò hàn kúkú gbójúlé ọlọ gbogbo nǹkan tó bá farati gbàtọ́ ẹ pọ̀ farati ọlọ gbogbo nǹkan tó bá gbẹ́kẹ̀lé gbàtọ́ sí pé wọ́n fọkàn tiẹ̀ sọ́dọ̀ Allah ọ̀ sí ọ̀rẹ́ láyé ó mú fo hasbukallah ọlọ́run bá tu ọ. wàláhi èrè ń jẹ́ àti àdéhùn ńlá lélẹ́yìí fanabi wa sallallahu alayhi wa sallam àtàwọn olùgbàgbọ́ òdodo. hasbukallah wa mani tabaaka minal mu'minin àti gbogbo ẹni tí ń tẹ̀lé ọ nínú olùgbàgbọ́ òdodo ẹ má tutù kutù o kí ni tukutu ń bì wọn lè ní hasbukallah ọlọ́wọ́n bá tó ọ wa mani tabaaka àwọn tí ń tẹ̀lé ọ nínú àwọn mu'minin náà ń bọ́ ń bẹ̀ ẹ mọ̀ hasbuka Allah hasbuka eléyìí nǹkan kan ní tẹ́nìkan ò lè ṣe fún yàn tẹ́nìkan sọ fún mi pé ó ń tó mi wàláì rọ ni ó lè tó mi ń pò ń jẹ tí ń jẹ à ń bọ̀sibọ́sí omi tí ń mu à ń bọ̀sibọ́sí atẹ́gùn tí ń mì à ń bọ̀sibọ́sí àlàáfíà tí mo ń bùkátà abẹ́nìkan lè tó ẹ̀yìn kò sí o ọlọ́run nìkan ló lè tó wa hasbuka Allah sanabi gan lè tó wa rárá o tó bá sọ pé anabi tó o ti ṣẹbọ sọlọ́n because of sọ pé hasbi allahu wa nabi shirk ìṣẹbọsọlọ ni hasbun allah aha tọlọ ń sọ à ń bọ wọlé àyà náà alladhina qala lahumu nnasu inna nnasa qad jama'u lakum fakhshawhum fazadahum imana wa qalu hasbun allahu wa ni'mal wakil kí ló dé tí wọn sọ pé hasbun allahu wọ́n sọ pé hasbunallah anabi sì ń bẹ láyé ọlọ́run ọba nìkan ó tó wa torí rẹ̀ hasbukallah ọlọ́run ọba tó ọ ọlọ́run tó ọ wa man ittaba'aka minal mu'minin ọlọ́run sì tún tó àwọn ẹni tí ń tẹ̀lé ọ nínú àwọn olùgbàgbọ́ òdodo ẹ dákun ṣé àwọn ẹni tí ń tẹ̀lé ànábì tá ànábì fi kú ni àbí àtàwa tá a dé káyìn náà tá a jẹ́ púrúǹtù tá ń tẹ̀lé ànábì sọ́lọ̀ ń tó wa àbí ò tó wa ó tó wa o ìtumọ̀ àyà nù títí dijọ́ gbẹ̀ndà kìyàmà hasbuka Allah wa man ittaba'aka minal mu'minin tí ó síbẹ̀ tí ó bá yẹ ọba ló tó wa àní rí lẹ́gbà tí ó bá yẹ ló tó wa àní rátẹ́gùn mi tí ó bá yẹ ló tó wa àwọn kèfèrí àwọn ọ̀sẹ́bọ èrò tiwọn kò bá ti ṣẹ lórí wa ṣùgbọ́n lọ́wọ́ ọba ló tó wa torí ẹ hasbukallah wa man ittaba'aka minal mu'minin kèfèrí kan á sọ pé ah oore ńlá tó lọ ń ṣe fún yìí báwo lèmi náà ṣe nípìn bẹ́ẹ̀ gba islam lónìí ó di tiẹ̀ náà má jẹ́ tiẹ̀ náà dọ̀la tó ti lè gba islam lónìí wọn náà ti wá bẹ́ẹ̀ hasbukallahu wa man ittaba'aka minal ìwọ ni ó wù lọ yọra rẹ ń o bí wọ́n ti bí mi mùsùlùmí mi ń ṣe ìsìláàmù ta n yọ wọn lọ yọra rẹ wọn ra rẹ ẹhẹn ọlọ́run bò wa yéé wà nípò ọ títí tó fi sọ pé ń fẹ́ ma ọlọ́run má ká fọwọ́ ara wa kọ lẹ́tà sí wa áyà yìí fi wá o. pípé ẹ bá ti wá gbẹ́kẹ̀lé nǹkan mi tó sí Allah aburú o ọlọ́run dákun má jẹ́ aburú òsè wa o ntá wa sè táburú òfìsè wa ọlọ́run dákun má jẹ́ arìn ní gbèrígbèrí rẹ̀ inú aburú tí máa ṣe ẹni tó bá ti gbẹ́kẹ̀lé nǹkan mi yàtọ̀ sí Allah ọlọ́run ọ̀dọ̀ dà bí kéèyàn ó jogún ogun abẹnú gbọ̀ngbọ̀n kan lọ́dọ̀ bàbá rẹ̀ kéèyàn á sọ pé ogun yìí o tá à ń bá ń lọ lóru tí aburú bá yọ sí wa àfàìsí ogun yìí lára ni ńlá aburú yẹn ó ṣèyàn ọlọ́run sì ní kẹ́ ẹ mú lọ ẹ gbàgbé rẹ lé gbogbo ọ̀fọ̀ tán ní kẹ́ ẹ máa pè é pè é bẹ́ẹ̀ ṣe kí ẹsẹ̀ bọ́ ní òkùnkùn báyìí lẹ́ ń pọ́fọ́n lẹ́ ń pọ́fọ́n ẹ sì tún fọ́ kóògùn sí òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní mọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfa nígbà tí aburú wọn dé ọkàn gbẹ̀yìn mi ní kálọ́ torí pé kí ni ọlọ́run dọ̀ọ̀dà ọlọ́run ẹlẹ́dàá wa dọ̀ọ̀dà tí ó bá o pọ́lọ́run lọ sọ̀yàn kí ló lè sọ̀yàn kò sí wàláì ó dé ó ń Le, láti dì sọ́rùn lé ó ní ìlágbára kankan ju kí n fún ọlọ́run lọ mo rò pé yé allah eléyìí túmọ̀ sí wípé ẹja bọ́ọ̀lù wọn bá dúró torí pé nínú àdìsá nabi muhammad sallallahu alayhi wa sallam ó ní man ta'allaqa shay'an wukila ilayhi gbogbo ẹni tó bá so nǹkan kan rọ̀ ọlọ́run ọ̀ dáadáa ìgbálẹ̀ tẹ so má bá wọlé yín ọlọ́run ti dá yín dọ́ọ̀wọ́ wọn o ọlọ́run ti da yín dá ṣé ọwọ́ lè dáàbò bò wá ọwọ́ lè dáàbò bò wá o. akramakumullah ẹ̀yin tẹ́ ẹ gbé odó tẹ́ ẹ gbé sí àbáwọlé yín ọlọ́run ti dá yín dá odó a yẹn lẹ̀ kò lè gbà yẹn lẹ̀ o. gbogbo ètò dìmára tó kó sọ́wọ́ òrùka burúkú tó bá fi gbá yẹn báyìí tó ní kọ́ da alábàáhùn yóò da alábàáhùn ọlọ́run ti dá ọ dáa. torí ẹ gbogbo ẹni tó bá so nǹkan kan rọ ọlọ́run dáadáa tó bá bọ́lọ̀ dúró ọlọ́run ọba tó téèyàn bá wá dúró ti nǹkan míì tó bá nǹkan míì tó yàtọ̀ sọ dúró nǹkan náà jàkulẹ̀ yóò eléyìí ni torí ẹ ló ti pé ẹni bá dúró ti kò ní rí rí torí pé kò lè dágbára ni ẹ wo nítorí Ọlọ́run sọ ń pọ̀ ògùn Ọlọ́run sọ pé ògùn wọ́n lè fi ya ọkọ àtìyàwó wọ́n lè fi ṣe gbogbo ònira fẹ́ni tọ́lọ́run bá ní kí wọ́n rí ìnira ṣe fún wọ́n lè fi pààyàn wọ́n lè fi bántọ́ dáa jẹ́ ṣùgbọ́n lọ ni wa ma hum bi dharrina bihi min ahadin illa bi idhnillah. wọn à lè fo oògùn fi ní ẹnì kankan lára àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ allahu akbar ayé pé sí ọ̀rẹ́ láì sí oògùn tó ń kó ka kò lè dá nǹkan kan ṣe àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ tẹwárí tọ́lọ̀ ń bá wa ní kóògùn orí nǹkan kan ṣe pẹ̀lú yọ̀ǹda òun náà à ń pè ní kí nínú ṣẹ̀ríà istidraj ẹ̀dẹ́. E bí kí wọ́n kọ pé èèyàn ò ibùdó ẹ̀ wọ́n ti pè grade seventy five ṣùgbọ́n tí wàá wà ní grade forty five mélòó ló kù jàmá ó kù thirty tó látàrí istidrajun tọ́lọ̀ ní kóògùn tó ṣe kọ́jẹ́ ọ̀wọ́ àmà lọ ọmọ lọ ọba kílíkì seventy five ń déédéé torí ìyá seventy five degree centigrade ni wọ́n pèsè kalẹ̀ fún ọ wọ́n wá ní mà wípé àsọ̀lọ̀ ń dẹ mí ni nǹkan yìí gangan kọ́ ló ṣe nǹkan kan dídẹ lọ́lọ́ ń dẹ mí torí ẹ̀rí pé àwọn bàbá bàbá látàyè jọ wọ́n gbọ́n wọ́n lọ́ lọ́n dákun mọ́ sórí ẹ̀dẹ́ fún wa ẹ̀yin ó rò pé dáadáa lọ́lọ́ ń ṣe fún yín ni ń sì ń dẹ yín ni ká lè sórí ibú torí ẹ̀ àwọn nǹkan yẹn ò lè dájẹ́ àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run gbogbo ẹni tó bá ti wá gbẹ́kẹ̀lé nǹkan mi yàtọ̀ sí Allah wókìlà ilẹ̀ yìí wọ́n dọ̀ọ́dáa ẹnitọ́lọ́n bá sì dáadáa pàǹtí ìdọ̀tí tí ń kó ká tiẹ̀ bá tọ́ ilé ìjọba àwọn. ọlọ́run ilé dà wá ó tún ní wa man yatawakkal ala Allahi fahuwa hasbuh ẹnikẹ́ni tó bá ti lè bọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa dúró tí èsì nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́n lọ́ọ́ bá dúró lè máa jánu kásọ pọ́ lọ́nà abá dúró àmọ́ tó yẹ pọ̀ bí àpèjúwe tá a mú wá rí ẹnìkan wọn ní travel nílùú wọn tó máa ń sọ̀rọ̀ súnà ah ẹnu rẹ̀ mú púpọ̀ ah súnà la gbọ́dọ̀ ṣe ah súnà pàtàkì púpọ̀ ah bí èèyàn bá ṣe súnà tó kò burú ọlọ́run bá ní kíkú ọ̀pá lórí ìrìn àjò bàtí kú pa ìlú tí wọ́n ti wá kù nù ó tún á jẹ́ ìlú táwọn mùsùlùmí ti pọ̀ nàtàwọn tí wàá rí pa àwọn mùsùlùmí ni wọ́n wá sagbódegbà pa àwọn ọwọ́ ẹ̀wọ̀n àwọn fàṣọ gbẹ̀yìn sí wọn la títí táwọn èèyàn wọn fi dé wọn bá fẹ́ sin wọn bí wọ́n sì fẹ́ gbé wọn lọ àwọn wọn mà àfa wọn bá bóńdè oríṣiríṣi lára rẹ̀ ẹ̀hàn kẹ́ lómi bí ó sì máa jánu nánu ẹ̀ wọ́n á sọ̀rọ̀ alùsùnà òní àṣẹ́kùbọ̀ alùsùnà àṣẹ́kùbọ̀ sàábì abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àmọ́ ọ̀daràn burúkú ní kọ̀rọ̀ tẹ́pẹ́ lómi ọ̀pọ̀ fọ́jú àwọn baba lọ. tọ́balí kọ́ sọ̀rọ̀ kọ́ fàáyà yóò gbà ah, ọ̀gọ̀rọ̀kùnlọ ọ̀gọ̀rọ̀kùnlọ àní ẹ̀ fàáyà ó sì mọ kíníkan èso kíníkan kíníkan ọmọ èso kíníkan bí kíníkan jọ kíníkan bá so kíníkan ní kíníkan àá bàbá ọlọ́fọ̀ ọlọ́fọ̀ òfò ó sì má yà kankan irun wọn pọ̀ o irun wọn pọ̀ akramakumullah ọwọ́ akun abóńdè lára rẹ̀ bóòlù Awa ntọ́ hàn sí wa lè rí àmọ́ ntọ́ pamọ́ ala Allahi fa huwa hasbuh ẹnìkan ó ti lẹ́mìí pé ìlú òyìnbó lówó ibẹ̀ òun sì wà ń tò aláwo kankan ọlọ́run ràn mí lọ́kún fún mi visa ọlọ́run ràn mí lọ́kún fún mi visa àtẹni tó ń lọ tọlọ tẹ́tí ẹ̀ ń di tọ́dọ́gbọ́n sí ọwọ́ awọ ẹ̀wù oògùn tí wọ́n fi so oògùn fún ọwọ́ awọ lọ sẹ́ńbàsì wọ́n á lónìí lọ́jọ́ interview àwọn méjèèjì kálukọ́ ọ̀mọ́ra wọn rí o wọ́n á ṣe interview tó bàbá tó ní tawakkaltu ala Allahi lódodo gẹ́bọ́lọ́ sọ pé man yatawakkal ala Allahi fahuwa hasbuh wọ́n bá sọ pé congratulations you will be given the visa even without payment ah wọn ò ṣerú ẹ̀ rí wọ́n là kọ́kọ́ ló ń bá ń dunnú bàbá olóògùn tó di ọwọ́ ìwògùn akutun bá ti ṣe interview fún ẹnu ọmọ akọ wọn ni ẹnu sì kọ́ wọn lóòótọ́ náà àwọn á ní àríbèrè gidi bíi bàbá yìí dípò kó no rí dáhùn gidi sọ so you are disqualified ah for what wọ́n ní wọn ìbéèrè <laughs> torí ẹ̀ wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh torí di eléyìí abẹ́rẹ́ tó ti gba fake visa láti wọ̀ lóyìnbó ó ti wá dẹ́mbàsì. wọn á ní ma máa pé ma máa pọ̀fọ̀ yẹn gbogbo immigration gbogbo kìnnìkà tí wọ́n pàdé ẹ̀ lọ́nà ewu pàdé mi lọ́nà kọ́ yà kìnnìkà pàdé mi lọ́nà kó bìlà kìnnìkà àfà gbogbo wọn dó ganan do ni pé kọ́ yà lọ bọ̀ ìwọ owó ń bọ́ ń bẹ̀ òní wọlé <laughs> wọ́n kẹ́ ẹ̀ sẹ́wọ̀n kẹ́ nàìjà bá ní bá nàìjà náà torí ọmọ ní fahuwa hasbọ ah ìjásìkò wa ti tó bí tó yẹ kí gbogbo wa ká bọ́lọ̀ ń dóbi ọlá àsìkò ti tó gbogbo iṣẹ́ wa tá à ń ṣe ẹni tí ń tajà ẹni tí ń rajà ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ ẹni tí ń ṣiṣẹ́ oṣù ẹni tí ń gbaṣẹ́ ṣe gbogbo wa pátá ẹ jẹ́ ká túbá ká bọ́lọ̀ wọn ẹlẹ́dàá wa dúró ẹ jẹ́ ká gbà fọlọ́n wàláhì á sì rí bọ́lọ̀ ó tó yẹ pé yóò máa dùn fún wa láàárọ̀ yóò dáa fún wa lọ́sàn kò ní bàjẹ́ fún wa lálẹ́ torí tá a bá ti bọ́ lọ́wọ́ bá wa dúró à ó dájú pé àdéhùn lọ́lọ́wọ́ bá ń ṣe yìí ó ní wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh ìwọ náà ṣe wò kó wò bọ́lọ̀ ó ṣe fún ọ ẹnikẹ́ni tó bá fi lè bọ́lọ̀ ń dúró lódodo tí ò jẹ́ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́n kì í ṣe pọ́n ta àwọn èèyàn jẹ ọ̀ ń tan rẹ̀ dànù ọlọ́run ọba ò ọ́ torí ẹni ẹ rò pé ẹlòmíì kò ní lè rí nǹkan kan ṣe láyé ọlọ́run ó fún ní ẹgbẹ̀rún gbèje dáadáa ṣe torí pọ́ bọ́ọ̀lù ọ̀dùn òní ẹlòmíì tẹ́yìn wò pé yóò ṣe gbogbo nǹkan yóò ṣe kòkó bàbá àṣàṣù kò ní rí nǹkan kan ṣe torí pé kò bọ́ọ̀lù ọ̀dùn òní torí ẹ̀jẹ̀ abọ́ọ̀lù ọ̀bẹ ẹlẹ́dàá dúró gbogbo àdáwọlé wa ni wọ́n máa yọrí sí rere táwa bin Abbas radiyallahu anhuma sahabi ńlá nínú àwọn sahaba anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn dàgbà púpọ̀ tànàbì fi kú ṣùgbọ́n kẹ́ẹ̀kọ́ ńlá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi wa ṣe àdúrà ńlá fún sàábẹ yìí àdúrà yìí gbà bàbá yìí padà di ọ̀kan nínú olùmọ̀ńlá jù nínú àwọn sahaba anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí ẹ̀ lásán máa ń pè ní habrul umma olùmọ̀àgbà nínú àlùmọ̀ anabi sallallahu alayhi wa sallam wa turjuman al-Qur'an olùsàlàyé al-Qur'an Ibn Abbas ó máa ń sùn nílé ọ̀kan nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam àbúrò màmá tiẹ̀ Maimuna ó wá ní màmá ń sọ anabi tánàbí bá ti jí lóru wọ́n fẹ́ sálọ àlà wọ́n máa ń sọ pé kémi náà pẹ̀lú wọn bí sọ láti yàn bẹ́ẹ̀ ni dáadáa lọ́yẹ ká máa wà àwòkọ́sí àwọn ẹni rénú ẹ̀ ó wá sáré lọ bomi wá fànàbì njọkàn inú ànábì wa dùn ànábì wa ṣàdúrà fún àdúrà yìí sì máa lórí ànábì ni allahumma faqihhu fid-din wa'allimhu ta'wil wọ́lọ́n fún ní ìmọ̀ àgbọ́yé nínú ẹ̀sìn ọlọ́run kó o sì kọ́ ní ìmọ̀ àlàyé alukur'an wàlá ọlọ́run gbà bẹ́ẹ̀ Ibn Abbas ní ìgbẹ̀yìn gbẹ̀yìn wọ́n padà dípẹ́ ẹnìkan ọ̀ma tó nínú àlùmọ́ anabi sallallahu alayhi wa sallam Ibn Abbas ibo sì kéré Umar radiyallahu anhu nígbà tó ń jẹ khalifa fanabi sallallahu alayhi wa sallam ìmọ̀ gbé Ibn Abbas wọlé wá jókòó pẹ̀lú àwọn bàbá bàbá. àwọn tí wọ́n jẹ́ irọ́ bàbá nínú àwọn sàhábà kó nà ọmọ wa dá sọ̀rọ̀ tí máa ń bẹ̀. ìbínú ọwọ́ ń hàn lójú apá kan náà àwọn sàhábà tó dàgbà irú ọmọ kékeré tẹ̀ ń gbé wa yìí náà nírú rẹ̀ kálukú ọba tiẹ̀ náà wà ṣé àyè ọgbà yẹn mọ́ bàbá ní àpérò àwọn àgbàlagbà ó yẹ kó yàtọ̀ ọmọ ó sì dáa kó lórí ọgbọ́n púpọ̀ bẹ́ẹ̀ làwọn sàhábà nàbì sallallahu alayhi wa sallam wọ́n gbọ́n púpọ̀ Umar tí wàá sọ ọ wá ṣèbéèrè njọkan ó ní súrọ́tù nasr idha jaa nasrullahi wal fath wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwaja. فسبح بحمد ربك واستغفر إنه كان توابا كلا يقبوين به alukọ sálàyé ìdánwò nù tí o bùkátà ká kọ́ lẹ̀ gbọ̀sọ̀ àbàbà ni ah ọlọ́run ti sọ̀rọ̀ fànàbì ni ọlọ́run sì fi hàn ànábì n tó kù ní ìsìn máa tọrọ àforíjì ìwọ ọ̀rọ̀ yàtọ̀ wọ́n kọ́ kọ́ yàtọ̀ wọ́n kọ́ kọ́ yàtọ̀ ẹ̀ mọ̀ pé dè wọn náà kúkú lọ́lọ́run fi ń bá wa sọ̀rọ̀ gbà wọn ò dórí Ibn Abbas ọmọdé kékeré àwọn pẹ̀lú làákàyè ńlá Ibn Abbas wa ni ah Ibn Abbas ni Umar sì ti kọ́ mi lẹ́kọ̀ọ́ kí n má máa ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé tí wọ́n bá ń sọ̀rọ̀ kí n máa jọ jẹ́ pé mi ní máa sọ̀rọ̀ kẹ́yìn bàtọ́ adórí tiẹ̀ ń gbẹ̀yìn gbẹ́ wá ni ah tẹ́mi gbọ́ yé ni pé ọlọ́run ọba ti ń túfọ̀ kú ànábì fànábì pé ó kú láìpẹ́ yìí ah Umar ni wàláhì tẹ́mi náà gbọ́ yé ni ìtumọ̀ súra yẹn ni nítorí gbogbo nǹkan tó bá ti kún tó bá ti pé kí ló kù yóò tún máa dín kù ni tẹ́ bá gbé bọ́kẹ́tì sẹ́nu táàpù tẹ́ ẹ sí omi sí tó bá kún tẹ́ ẹ tí omi kí ni ó ṣẹlẹ̀ sínú bọ́kẹ́tì ọmọ àdínkù ọmọ dàálẹ̀ náà torí ẹ̀ gbogbo ẹ̀yìn aránṣẹ́ a ti ṣe fún anabi sallallahu alayhi wa sallam ó ti borí àwọn ọ̀tá rẹ̀ islam ti tàn ká máa ṣe àfọmọ́forúkọ ẹlẹ́dàá rẹ̀ kó o sì máa fi ẹ̀yìn fún torí pé aláforíjì ni ó túmọ̀ sí pé ikú rẹ̀ ó dé láìpẹ́ tó báyìí ni àwọn sàhábà gbà pé á ah, lóòótọ́ ọmọdé ni lọ́jọ́ orí àgbàlagbà ni nímà pẹ̀lẹ́ ìtumọ̀ sí pé èèyàn lè kéré lọ́jọ́ orí o kọ́lọ̀ ń sẹ̀bùn ńlá fún ẹ má fojú di àwọn ọmọ yín o ẹ má fojú di wọn torí wọn sọ pé ń bẹnu làákàyè náà bẹ́ẹ̀ à ń ṣe family meeting àwọn ọmọ wa kéékèèké o àwọn ìta bá rí pọ́ gbanu ẹ ti kó wọn máa jókòó wọ́n lè má da sọ̀rọ̀ o ṣùgbọ́n wọn máa tara rẹ̀ kọ́gbọ́n ọlọ́run ẹlẹ́dàá wa lè ṣe nkankan tí ó ya gbogbo alẹ́ nu ńjọ́ kan kọ́rọ̀ ta kókó kó dí kókó ká má má bá ṣe yanjú ẹ̀ kọ́ ẹ́ tó kéré nu àwọn ọmọ tí ń ní ah ẹ̀yin bá mi bá gbà mí láàyè mi náà fẹ́ dá sọ̀rọ̀ yìí ní ọba jẹ́ kọ́rọ̀ tiẹ̀ sọ lọ́wọ́ fi mú àbáyọ wa kò lẹ́yìn rẹ̀ èèyàn náà ọlọ́run tún kọ́ wa àwọn ìyànjú tá tún lè gbà tí làákà ó tún fi jìnnà sí ebi náà ní túmọ̀ kẹ́kẹ́kọ̀ọ́ nínú túmọ̀ rẹ̀ ni kò jókòó jẹ́ nítorí dàgbà ju ọ lọ nígbà tó máa ń fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n wọn ò ní mọ̀ pọ̀ gọ̀ síbì kan màtí tẹ́lẹ̀ bá ti takú tó ní èmi mọ̀ gbọ́n tán mọ̀ mà tán ẹ rí i pé ẹnìkan ò ní gọ̀ tó ní gbogbo àwùjọ أني حسبنا الله ونعم الوكيل بلوي قالها إبراهيم عليه السلام حين ألقي في النار النبي وإبراهيم عليه السلام أو يقولون يو نقبات واساسينونا وقالها محمد صلى الله عليه وآله وسلم حين قالوا له إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا hasbunallahu wa ni'mal wakil ní ìgbà tán sọ fún anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ogun uhud ikú àwọn kèfèrí tún ti lọ kóra jọ pọ̀ wọ́n tún padà bọ̀ ńgbà wọ́n gbọ́ pé wà nábì ò tí kú wọ́n ń bọ̀ láti wá pa ọ́ kàkàkà nábì ọ̀sà kọ̀sà kàkàkà nábì ọ̀họ̀ kọ̀họ̀ ìṣẹ́ ló tún kó àwọn ọmọ ogun jọ òun tiẹ̀ ti lọ pàdé wọn lẹ́nu ìlú wípé kẹ́ tó dé àti wàá bá yín wa sọ pé hasbunallahu wa ni'mal wakil alimami bukhari àti muslim ló gbé ẹgbàá wáyé jáde ibn abbas radiyallahu anhuma wọ́n fi hàn wá nínú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé téèyàn bá gbẹ́kẹ̀ lọ́lọ́run lódodo tẹ́ǹsì ń wí ní gbólóhùn ọlọ́run máa ràn yín ṣe náà ni. tí gbogbo ayé tí wọ́n bá dojú ìjà kọ tí gbogbo wọn ló kubi tó tí gbogbo wọn máa sọ ọlọ́wọ́n bó gbé ọjà rí wọn àmọ́ láìsí nọ́mbà o àbí mélòó ti wí láàárọ̀ yìí ẹ dáhùn o tẹ́ pé ní nọ́mbà kan tẹ́ ẹ máa wí four hundred and kínní imam <laughs> so ẹ mọ̀ pé aha kò ní nọ́mbà o ibi gbólóǹkan jọ tó ní nọ́mbà tá a nàbì ní ká sọ. Mm-hmm. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم adúpẹ́ fọlọ́n pé gbogbo aláàmà anábì ní ká wí lẹ́ẹ̀méje lójúmọ́ tó bá wí láàárọ̀ ó tó di pé ọjọ́ kẹnubọ́pọ̀ àtiwọ́ àti nǹkan ní rẹ̀ máa bẹ lábẹ́ ààbò títí tí lè fi sùn tó bá tún wí lẹ́yìn ìgbà tó rùn wọ̀ ó tún máa bẹ lábẹ́ ààbò tí lè tún fi ma tẹ́ẹ̀sì ti wí láàárọ̀ yìí adúpẹ́ fọlọ́npẹ́ ìfi ṣeré hmm. so bẹ́ẹ̀ náà ni hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil but without number. ẹnìkan ni ebi ẹ̀kan la nabi wi ẹ̀kan la nabi ibrahim wi kò burú kò síbi tí wọ́n ti ní káwọn ọmọ wí púpọ̀ kásámà ti fi nọ́mbà sí. hasbunallahu wa ni'mal wakil. anabi ibrahim aleyhi salam àwọn tó yẹ wọn nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹni tó yẹ kó wọn máa fẹ́ lójú kéru ọmọ kò sí lójú àwọn tó yẹ kó wọn máa kín lẹ́yìn kí nǹkan kan máa bò lẹ́yìn àwọn ọmọ ni wọ́n sọ anabi ibrahim alayhi salam sínú náà nítorí pé àwọn èèyàn rẹ̀ tọ́lọ̀ ẹlẹ́dàá wa tọ́ran sí àwọn jẹ́ abọ́gibọ̀ pẹ̀ ìwọ ọ̀ma pẹ́ni tí ìbá ti ṣe mùsùlùmí tó jẹ́ kèfèrí abọ́gibọ̀ pẹ̀ yóò kórìíra rẹ ju gbogbo bó ṣe lérò lọ torí ìmánì rẹ kò ní fẹ́ rí ọ bí kókúkókú ni ọ máa ṣe wọn wá túfọ̀ rẹ fún un anabi ibrahim ń pè wọn àwọn ará babil ni ní al-iraq ó ń pè wọn lọ sí di ká sin lọ́wọ́n ba lónìkan ṣoṣo àwọn sì jẹ́ pé nínú tí wọ́n máa bọ wọ́n máa bọ ìràwọ̀ wọ́n sì máa ń kọ́ ilé òòṣà wọ́n sì máa gbé àwọn ère ní àwọn àwòrán ìràwọ̀ bàbá anabi ibrahim alayhi salam ongan ọ̀gá ńlá ni nínú àwọn ẹni tí máa gbẹ́ ère ó sì máa ń ta fáwọn èèyàn owó rẹ̀ náà ní fi ń jẹun ọlọ́ngbà anabi ibrahim alayhi salam ó gbé dìde sáwọn èèyàn yìí tí wọ́n jẹ́ abọ́gibọ̀ ọ̀pẹ̀ kọ́ máa pè wọ́n lọ sídìí ẹ̀sìn ọlọ́wọ́n ọba lónìí kan àti látọjọ́ tó ti pẹ́ ló ti jẹ́ pé àwọn ànábì ọlọ́run ti bá ń pè yẹn lọ sídìí ẹ̀sìn lọ́n lónìí kan kì í rọrùn kì í rọgbọ láàrin wọn àtàwọn èèyàn wọn nítorí pé àwọn ọmọ wò ó pé ọfẹ́ gọ̀ wá nìyẹn ọfẹ́ sọ pé níta ti ń sin látijọ́ ìka tó bí ọ ọfẹ́ sọ pé kọ̀ da bó o aláṣẹ bímọ tí ó sọ pé àwọn òbí òun ọ̀gbọ́n ìwọ tá a bí tún gbọ́n jù wá lọ eléyìí òun náà ní nǹkan tó ṣẹlẹ̀ ànábì Ibrahim kọ ìmọ̀ abọ́gibọ̀ pẹ̀ fún wa bàbá rẹ̀ làkọ́kọ́ ẹni tó sì kọ́kọ́ pè bẹ́ẹ̀ ni ìwọ lọ fẹ́ ṣe dáwà ilé rẹ̀ ń jò ọ̀nyí aráàlú ọ̀nyí ará àdúgbò ọ̀nyí aráàlú bòmíì ní páànù táwọn òfin kan lé wọn ti ń jò ara rẹ̀ ni ó fi bẹ̀rẹ̀ abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o báwo ló ṣe rọ̀ wá lọ́rùn láti máa wá ṣe dáwà lẹ́kọ̀ọ́ a sì ṣe dáwà rí nílùú Ògbómọ̀ṣọ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀.

mo rò pé yé wa torí di eléyìí dáwà yẹn anabi ibrahim alayhi salam ta ló fi bẹ̀rẹ̀ bàbá rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi salam ta ló fi bẹ̀rẹ̀ àwọn èèyàn rẹ̀ ọlọ́ni wa anzir ashiratakal aqrabin àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó ń di alásùnmọ́ rẹ̀ jù àwọn ní kò kọ́kọ́ sí kìlọ̀ fún n ń pè ń dáwà nù jama ezeke lójijì lákàn gbúrò rẹ̀ ní cambodia agbúrò rẹ̀ ní cameroon a máa rí bàbá rìpì ara yìí mà wọ́n mà ti lọ chaadi kí ló dé dáhùwà dáhùwà rọ̀wò. o tún kankan ṣe ń lé o tún kankan ṣe ládùúgbò o tún kankan ṣe ń lù ìlú tó tún súnmọ́ lù ìlú tó tún súnmọ́ lù yín adara chaadi ẹ mọ iye ìlú tákàkà tó dé chaadi. ọ̀hání wọn kọ́ ṣe sàhábà radiyallahu ta'ala anhum sàábà ò ti kọ́kọ́ ṣe dáwà ńlé rẹ̀ kò ṣe dáwà ládùúgbò rẹ̀ kò ṣe dáwà nù rẹ̀ lẹ́yìn náà wọ́n ní fákìdù ṣẹ́yìn láyọ̀ ọ̀tẹ̀ níta ní àlébùn yàn ọmọ kí ó kankan dáwà wò lọ́wọ́ àǹsì táwọn apàlọ́ ni ó ní tá a bá tún lákọ̀ọ́ kí wọn kàn básìkò jẹ ni à básìkò jẹ báwo torí ẹ̀ ó túmọ̀ sí pé anabi Ibrahim aleyhi salam bàbá rẹ̀ ló fi bẹ̀rẹ̀ ẹ wá gbọ́ nígbà tí ń pe bàbá rẹ̀ ó ní yá abẹ́tì lima ta'budu ma la yasma'u wa la yubsir wa la yughni 'anka shay'a ìwọ bàbá mi kí ló dé tó ń jọ́sìn fún nǹkan tí kì í gbọ́rọ̀ tí kì í ríran ntí ò lè dá sí ọ láǹfààní kan àwọn ọ̀rọ̀ tó bá làákà ìmù ó yẹ kí bàbá yẹn lè sọ pé à ń gbọ́ o ń ríran o ń sì ń ṣe láǹfààní o bàbá ò lè sí fọ ya abẹ́tì inni qad ja'ani minal ilmi ma lam ya'tik ìwọ bàbá mi ìmọ̀ kan ti wá bá mi o eléyìí tí irú rẹ̀ ò tí ì wá bá wọ̀ fattabi'ni ahdika siratan sawiyya tẹ̀lé mi tẹ̀lé tèmi wọ bàbá mi màá fi yín mànà lọ sójú ọ̀nà tọ́tọ́. ya abati la ta'budi shaytan ìwọ bàbá mi má ṣe jẹ́ni tí wọ́n máa jọ́sìn kí lẹ ṣàkíyèsí nínú ọ̀rọ̀ díẹ̀ tá a kà yìí nínú ọ̀rọ̀ tá nàbí Ibrahim sọ gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan báwo ni ṣe ń bẹ̀rẹ̀ rẹ̀ ìwọ bàbá mi ìwọ bàbá mi wọ́n ní gbogbo ẹni tẹ́ bá fẹ́ bá sọ̀rọ̀ láyé tẹ́ǹsì ń fẹ́ kọ́ gbọ́ kọ́ gbà ẹran létí ń tọ́ dà yín pọ̀ pẹ̀lú ẹ̀ bàbá yìí bíbí ló bí mi ìwọ bàbá mi bíbọgi bíbọ ọ̀pẹ̀ rẹ kò yọ kúrò nípò bàbá mi bàbá mi náà ló jẹ́ tí bàbá ń bá gbọ́ tí anabi ibrahim sọ tá a bá yọwọ́ ọ̀fẹ́ náà àtàgídí yẹ kí bàbá yẹn ó lè tẹ̀lé ọmọ yìí má màmí bàbá rẹ̀ ọmọ òsì ma wá burú fún bàbá rẹ̀ a jẹ́ pé dáadáa ni fún mi. ẹ rí i pé ńgbà bá ẹ̀gbọ́n bàbá rẹ̀ sọ̀rọ̀ nígbà tí ń pọ̀ ká kú ó ní mi torí kó lè bá a gbọ́ kó ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o èèyàn bá àmọ́ ṣèṣe ọmọ náà tọ́wọ́ pé tó bá ti kúta ìkú inú nání lọ kò pé káwọ́ wá má gbìyànjú pẹ̀lú rẹ̀ báwo ni ó ṣe dọ́mọ àlìjáná ó yẹ ká gbìyànjú láti rí i pé àpèsídìí òdodo tí ó mọ kó náà lè bá a dì mú tọ́ yàtọ̀ sí wọn nísìn wọ́n sọ pé wọ́n ti ní màtẹ́nìkan tí ò ní rí lábúlé yín o ti lóye tẹnìkan ọ̀mọ̀rí lábàáyín ọ̀hán ni mò ń fi ń da yín lójú ẹ̀yin bàbá bàbá wọn ìbàbá rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹ̀yin bàbá bàbá sẹ́mi kókò dàbí ẹ̀yin bàbá mi àti ẹ̀yin màmá màmá kò dàbí ẹ̀yin màmá mi ìpè iná lẹ́wọ̀ ẹ dákun sí wọn gbọ́ wọ́n ti kọ́kọ́ fi náà hàn wọ́n láti ayé yìí kó tó di pé àwọn wọ̀ tàlùkìyàmà torí ẹ̀ elé kọ̀tẹ̀sìnká bí ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú àwọn èèyàn tó bá ti jẹ́ pé ẹ máa bú wọn ẹ máa pè wọn lọ́mọ aná ẹ máa pè wọn lólórí ibú àwọn tí ò ní dáa fún ta ni ọgbọ́rọ̀ rẹ̀ kò sẹ́ni tí ọgbọ́rọ̀ rẹ̀ o. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك ìkẹ́ ọlọ́run tọ́lọ́ ń ṣe fún ọ ló fi rọ̀ fún wa tó bá jẹ́ òkúròrò ọlọ́kàn líle wàláì gbogbo wọn sá kúrò lọ́dọ̀ rẹ̀ anábì lọ́lọ́run bá wí. ẹ dákun ṣé garanti díẹ̀ wà lọ́dọ̀ ànábì àbíòsì ọwà torí pé Ọlọ́run sọ fún kọ́ sọ fún mi kọ́ máa àlìjánà ni mí èmi ní ìsìn garanti wò mọ́ á tani mo lè sọ fún kọ́ máa àlìjánà ni à èmi gan ma fi ti ń wọ̀ kọ́lọ́n ṣe wá lọ́ máa àlìjánà ni Ọlọ́run ní ànábì tó ń ránṣẹ́ òun tí ó bá jẹ́ pọ́lẹ̀ fáwọn èèyàn gbogbo wọn sàkó lọ́dọ̀ rẹ̀ gbé wàhálà wa kúrúntù ọ alẹ́ kókókókó bí ojú ẹja ọmọ àṣẹṣe pé ẹyìn àwọn èèyàn yòókù wọn ọgbọ́n ìwọ nìkan iná lọ gbọ́n ọmọ àṣẹṣe pé àwọn èèyàn yòókù dídìrín ìwọ nìkan iná ni ọgbọ́n sodo sórí ẹ rárá o bá Ibrahim aleyhi salam ti tó wọn mà sọnù náà nàbí Ibrahim tó fọ́ àwọn wọn wọ́n padà dété pé káwọn sọ sínú náà anabi musa aleyhi salam gbàtọ́lọ́run àti anabi harun aleyhi salam sí fìràwọn àtọ́jọ́ lórí ibú ńlá tọ́lọ́n ti máa kúkú ní sóríire kí lọ́lọ́n sọ fún wa faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha ọ̀rọ̀ tọ́lẹ̀ ní kẹ́ ẹ bá sọ bóyá yọ rántí ọlọ́n àbí yọ bẹ̀rù rẹ̀ tonti kọ́lọ́n ti máa kúkú ní rántí o kò ní bẹ̀rù o àmì lẹ́yìn wọ́n ń ní principle téèyàn máa fi péyàn sẹ́sìn ọ̀lọ́ àwa kọ́lá péyàn lọ́mọ́ná tíkẹ́ẹ̀tì rẹ̀ ò sí lọ́wọ́ wa tá a jà fún àwa ń péyàn káwa náà lè bá a tara pípéyàn sórí rẹ̀ kí wọn náà sì lè bá a sórí rẹ̀ á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ á fi pẹ̀ ọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ṣàṣìṣe àtẹ̀ntì ń ṣàìdá o èyí tó pọ̀ jù wọ́n mà tẹ́ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá sọ̀rọ̀ ó súnmọ́ kó fi ti ń ṣe lẹ̀ kó gbàǹtẹ̀yìn wí tọ́lọ̀mùbá wa tara yín tó fẹ́ nìkan mọ̀nà ẹ kú oríire lámàkíyín tó o fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ o fi àǹdù àwọn èèyàn torí ẹ̀ ìgbà tí wọ́n wá sọ anabi ibrahim aleyhi salam sínú ná wọ́n níbẹ̀ ni malayika jibril yọ sí malayika jibril wa sọ pé sọ ò fẹ́ nǹkan kan à ẹ̀wọ̀n kásìkò bùkátà iná làámọ̀ rẹ̀ àwọn ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ tí nǹkan ò tí ì dàrú wọ́n yẹn sọ rẹ̀ gidi ná ẹjọ́ òdìjọ́ kanjú. ọ̀rẹ́ rẹ tó mẹ́ẹ̀ẹ́dógún ọ̀kan la rí nígbà tọ́rọ̀ dàrú ta lọ̀rẹ́ rẹ gidi ẹyọ o àwọn aríire bá ní jẹni mẹ́ńlá o ńjọ́ tọ́rọ̀ dàrú wọn ò ọ́ ma torí ẹ, màláìka Jibrilu dé ẹ mọ̀ pé alágbára lọ́lọ́ wàláhì tó bá wù ọ́ lọ pé bá ṣe fi anabi Ibrahim kànàkànà tán sọ sínú náà Ibrahim ọmọ láǹdì sínú náà kò ní láǹdì bẹ́ẹ̀. kí lọ ná lọ má láǹdì ibà ibòmíì ni ọbọ sí tó bá sì tún wọ ọlọ́run pé wọ́n mọ̀lẹ́kà fọwọ́ gan kó gbé kó ń bẹ́ẹ̀ tó ṣùgbọ́n ọlọ́run fẹ́ fi hàn wọ́n pé òun lọ ba alágbára anabi ibrahim alayisalaam náà sì fẹ́ fi hàn wá pé imani ó gbọ́dọ̀ lágbára ju gbogbo nǹkan míì lọ ìgbà tí mọ̀lẹ́kà jibril sọ pé kí ló ń fẹ́ anabi ibrahim alayisalaam ó ní lọ́dọ̀ tiẹ̀ o èmi fẹ́ nǹkan kan torí pé ẹ̀dá tọ́lọ̀ ń dá nìwọ ẹ̀dá tọ́lọ̀ ń dá lèmi náà àmọ́ lọ́dọ̀ ọlọ́run hasbunallahu wa ni'mal wakil ọlọ́run tó wa ọlọ́run ló sì dáa jù lẹ́ni tá a gbẹ́kẹ̀lé ọlọ́run sì sọ pé qulna ya naru kuni bardan wa salaman ibrahim ọlọ́run pàṣẹ fúnna wípé ìwọ aná dín nǹkan tí ó tutù ní tututu tàlàáfíà fanabi ibrahim Ma tún tutù jù fíríjì á máa tutù fíríza tutù jù lọ mo rò pé yé wa èèyàn lè ṣe sùúrù lórí irú tututu ti fíríjì ti fíríjì àti tututu bá ti tóru ti fíríza kò rọrùn bí àwọn ẹni tó ń gbé north pole sẹ́wọ̀n pé ń bẹ̀yẹn yìnyín máa ń dà yìnyín ó kún gbogbo ojú ọ̀nà kódà ibi tí ò tó north pole láwọn european country yìí kódà ń gbà mí lebanon bẹ́ẹ̀ tẹ́ máa wa mọ́tò lọ tí yìnyín bẹ̀rẹ̀ sí ní dà tó bá jáfara láti bì kó o tó dérú wọn ti pé ẹyìn ẹ bọ́yábúlé ẹ̀gbá ń bẹ̀rù yìnyín lè ti di iwájú rẹ níwájú àtẹ̀yìn tó yẹ pé ibi tí yóò kù sínú o lè má rẹ ni wàá rescue rẹ ẹni tí wọ́n wà náà bó ni ọgbà tontori ẹ̀ táwọn fi ń lo air condition heater lọ́pọ̀lọpọ̀ ń lò. torí ẹ ọlọ́run ní tutu tó jẹ́ ibrahim alayhi salam torí sábàbí kíni hasbunallahu wa ni'mal wakil àmọ́ ó lè má ṣe fún wọ o òdodo ni o lè má ṣe fún ọ torí pé ìgbà tí wọ́n ni ẹ eh, hasbunallahu lásán <laughs> lẹ́gbẹ̀ẹ́ ogun ayé tí ń bọ́ ọjà yìí abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àkọ́ni wúlò fún ọ lọ́rọ̀ tí wọ́n lásán yọ lásán lọ́dọ̀ tiẹ̀ ni. àmọ́ tí wọ́n bá mọ̀ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà sì rìwáyà kan wà ń bẹ́ ń bì táwọn oníṣúfi táwọn mú jáde rìwáyà tí ò fẹsẹ̀ rinlẹ̀ kọ̀ọ̀kan gbọ́ kó lè bá a mọ̀ ní pé irọ́ ni wọ́n ní ìgbà tí màlẹ́kà wa bá Jibril ó wá sọ pé kí ló ń fẹ́ ó lè fẹ́ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ àmọ́ lọ́dọ̀ Ọlọ́run ilmuhu bihali yughni an su'ali nígbà tó lọ́n ti mọ kò tí mo wà kò bùkátà kí n pè á ọlọ́run tó ní wa qala rabbukum ud'uni astajib lakum ẹ máa pè yín ẹ máa pè mí màá máa jẹ yín ẹ máa pè mí màá máa jẹ yín lẹ́yìn náà tó bá kọ̀ láti bẹ̀ ọlọ́run bínú sí anabi sallallahu alayhi wa sallam oní man la yas'alillah yaghdab alayh ẹni tó bá kọ̀ láti tọrọ ọlọ́dọ̀ ọlọ́run ọbọ̀ bínú sí Ọlọ́run dákun kó má bínú sí wa ẹ bó láti wá máa ṣàdúrà náà ṣé áfètèmétè la máa wò pé Ọlọ́run irú àwọn ilé gíga èmi náà fẹ́ kọ́ o irú àwọn mọ́tò ńláńlá èmi náà fẹ́ ni o ṣé ẹ kàn máa wò bọ̀ bẹ́ẹ̀ náà ọ̀ tọrọ nǹkan kan sí rẹ téèyàn bá tọrọ ètè rẹ àtàhàn rẹ ó mì má pariwo. ọlọ́run ràn mí lọ́wọ́ ọlọ́run ṣàtìlẹ́yìn fún ọlọ́run gbé mi gan àbí òye wa ó rí pọ́n sọ̀rọ̀ àmọ́ tó o bá fètè mété o ti ń sera rẹ ti pẹ́ ọ̀ tọrọ nǹkan kan rí abájọ ọ aládùn ọgbà ó sàdúà ẹnìkan ni sọfọ́ sọ pé ẹ máa pè mí ń dáhùn ṣé wọ́n pè sọ ọmọ kọ́rọ̀ lọ́n sọ agbọ́ nìṣ ṣé bẹ́ẹ̀ máa sàdúà yàtọ̀ sí wọ́n o ọ̀hání àwọn ni ká sàdúà ọwọ́ á kì í forí kanlẹ̀ ó kì í má lẹ́nu sọ́láàtì níbẹ̀ ni wọ́n sọ ọlọ́run gbàdúrà àwọn ọmọ mi ò ràn wọ́n lọ́wọ́ ṣàánú wọn ní yorùbá sẹ́wọ̀n kí kọ̀rádùn àṣe ó tún tàmínétì sọ́láàtì rẹ̀ èdè lárúbáwá la máa fi ṣàdúrà nù sọ́láàtì wa èmi ń gbọ́ lárúbáwá mò ń sì fẹ́ gbogbo rẹ̀ yìí rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ó tó tó máa ń sọ pé ẹ ẹ àyà yẹn irú rẹ̀ wánú alukur'ani mo rò pé yé wa atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar àbí allahumma atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar àti parí gbogbo wàhálà ń gbọ́ lárúbáwá wọn ni ah kò sí fún mi mọ́tò ń bẹ̀ kò sí kọ́lé fún mi bẹ̀ <laughs> kò sí kọ́lé fún mi bẹ̀ á sọ pé ó jù torí pé wọ́n sọ pé wọ́n lọ fún mi ní dáadáa láyé ń bí inú dáadáa mọ́tò wà inú dáadáa n'ilewa wà kéésò ni gbogbo dáadáa tọ́lọ́ wọn fún ọ gbogbo dáadáa sáyé ó sì gbọ́ ó sì tún sọ pé tọ́lọ́ tún fún ọlọ́run dáadáa náà ni fún ọ ìgbà tó ń sọ pé á tì kó fi sínú àníyàn rẹ àtàwọn ọmọ gbogbo olólùfẹ́ mi inshàlá gbogbo wọn náà ti wọ o tún wá ń sọ pé ọlọ́run là mí gbà mí níbi ìyá ẹ dákun kí gbogbo dáadáa náà ló ti tọrọ ọ̀rọ̀ pé ẹnìkan máa ṣàkóso ọ pé wò kúkú lè o lè ṣàdúrà forí kanlẹ̀ ó ti kó ń bẹ̀ látòní lọ. allahumma atina fi dunya hasanatan wa fi akhirati hasana wa qina adhaban nar ọjọ́ bó ṣe jẹ́. anabi wa sallallahu alayhi wa sallam àwọn náà sọ pé hasbunallahu wa ni'mal wakil ní ìgbà tí àwọn ọ̀tá tó tún lọ kóra jọ pọ̀ tó tún padà dé wípé àwọn fẹ́ jà anabi wa muhammad sallallahu alayhi wa sallam lógun lọ́tún nítorí kí wọ́n ti rí pa ànábì òkú kí ló sì ṣẹlẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ ni wọ́n jagun Badr tán ẹ mọ̀ kó gun lógun alákọ̀ọ́kọ́ nu Islam ọlọ́run wa sí ọlá ńlá fún gbogbo ẹni tó kópa nínú ogun Badr tó máa ń ka ìpele báwọn sàhábà ṣe ga ìpele ńlá làwọn alùbádìr ni wọ́n wà débi kọ́kan nu wọ́n sàábé ni ẹjẹ ń bẹ lórí anábìíní filẹ ọmọ bọyọlọ ti sọ fáwọn ará bádàrí pé if'alu ma shi'tum fa inni qad ghafartu lakum ẹ máa ṣe tó bá wù yín láti òní lọ mo ti forí jìn. tẹ́lẹ̀ ń ròyìn sàábé lágbájá ọmọ lágbájá albadiri ẹni tó kópa ní ogun bádàr ó ti di nǹkan ńlá àwọn sàhábà táwọn ọmọ pẹ̀lú dáadáa wọn ṣẹlẹ̀ ogun ó lọ́jọ́ yìí táwọn ọ̀tẹ̀ lánàbì lọ ń bà wọ́n lọ́kàn jẹ́ pé àwọn ò láǹfààní àti nírú ọlá ńlá yìí wọ́n ti wọ́n lérí léka kalẹ̀ nínú ọkàn wọn pé gbogbo jọ́mì tógun bá dé àwọn ó ṣe gudugudu méje yàyà mẹ́fà bóyá àwọn ó tiẹ̀ jẹ́ lé àwọn ọmọ ìyá àwọn tó kópa nínú ogun Badar àwọn ò lè lé wọn mú nínú ọlá àwọn èsè lára o àwọn fẹ́ lé wọn mú nínú ọlá káwọn náà nírú ọlá tiwọn báyìí ni wọ́n gbọ́ pé àwọn kèfèrí ti ń kógun bọ̀ wá Madina anabi wa ni kí wọ́n dùn márùn ṣé ká jáde lọ bá wọn ni àbí ká dúró nu Madina pé gbogbo ètò bá fẹ́ wọnú Madina tó fẹ́ rápálá wọnú rẹ̀ á máa mú wọn pa wọn àbí káwọ́ ó ti lọ dènà dè wọ́n àwọn kan fara mọ́ ìmọ̀ràn ká dúró nu Madina gbogbo ẹni bá fẹ́ wọlé á máa mú wọn pa wọn ni eléyìí sì ni àbáta nabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ètò pọ̀ jù pàápàá àwọn ọ̀dọ́ àwọn sọ pé ẹja jáde lọ bá wọn ni àwọn adùnú lé pé kí ni kò burú nígbà tó ẹ pé àwọn pọ̀ jù ànábì sì gbọ́ gbà sí wọn lẹ́nu washawiruhum fil amr ọlọ́ọ̀ni máa bá wọn dámọ̀ràn nu gbogbo ọ̀rọ̀ fa idha azamta fatawakkal ala Allah tó bá ti pinnu tán bọ́lọ̀ wọn bá ẹlẹ́dàá wa dúró ànábì ti gbọ́ ó ti gbà ebe ẹni ká jáde ni ànábì ti gbé nǹkan ogun wọ̀ bàtà nàbí gbé nǹkan ogun wọ̀ ó tún gbé fìlà akoto ogun ó gbé wọ̀ báyìí àwọn sọ̀hábà tí wọ́n wá ní lálá gbọ̀ngàndán àfi ká jáde lọ bá wọn wọ́n wá ka ipa nàbí sallallahu alaihi wasallam kò fẹ́ bẹ́ẹ̀ wọ́n kà lẹ́yìn jù rẹ̀ àwọn náà bá tún pàǹdà pé àbí ká dúró nu Madina ni rárá rí i pé bóyá wà nàbí ọ̀fẹ́ bẹ́ẹ̀ a ah, ànábì wa sọ fún wa pé kò tọ́ sí kan lẹ́yìn ìgbà tó bá ti gbé aṣọ ogun wọ̀ kó bọ́ aṣọ ogun yẹn sílẹ̀ títí tọ́lọ́wọ́n bó fi làjà láàrin rẹ̀ àtàwọn ọ̀tá rẹ̀ ájáde ájáde náà ni. wọ́n lọ wọ́n lọ gbàtọ́ àrìn débì kan nínú Madina mélòó Madina ń gbà náà gbàtọ́ àrìn débì kan Abdullahi ibn Ubay ibn Salul olórí àwọn munafiki wọ́n bá kó àwọn kan padà sínú Madina. munafiki lòun òun náà fẹ́ ká jáde àmọ́ àtọ́dúró nulẹ̀ lọ tiẹ̀ munafiki ni munafiki ń bẹ̀rù àti kú nítorí tó bá kú já ànámà ní lọ nǹkan fi má ní hàn ní lọ́wọ́ anú gbáya rẹ̀ òun kó wọn padà lẹ́ni tó ṣe ọjà ń bá sallallahu wa nígbà tí wọ́n dójú ogun anabi kó apá kan nínú àwọn sàhábà ó kó wọn sórí òkè kan lẹ́yìn ibi táwọn ọmọ ogun mùsùlùmí wà àwọn jẹ́ni tí wọ́n máa ta àwọn kèfèrí lọ́fà anabi sì fi yé wọn pé ẹ gbọ́dọ̀ kúrò láàyè yìí o báyà wọ́n borí wa àbáwá la borí ọ̀tá ẹ gbọ́dọ̀ kúrò ń bì í. wọ́n sì ń lọ lóòótọ́ ibi tánàbì fi àwọn ẹni tí ń ta ọfà yẹn sí ọfà àwọn tí rẹ̀ kọ ó kan àyà àwọn kèfèrí ó tètè jẹ́ káwọn mùsùlùmí ọrọ́wọ́ mú wọ́n pa èyí tí wọ́n pa nínú wọn èyí tó ojú wọ́n ti gbogbo nǹkan tí wọn ń dá nínú dúkìá wọn tí wọn ò lè kó ni kò lérò ti tán àwọn ẹni á fi sórí àwọn náà bá ń ronú páwọn náà sọ̀kalẹ̀ lọ sójú ìjà káwọn náà bẹ̀rẹ̀ sí ní kéré ogun gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá àwọn mùsùlùmí yòókù ṣe ń kéré ogun ẹni tó wá jọ̀gá wọn lórí àpáta yìí ni ẹran tipa nàbì ti pa wá láṣẹ o pa àgbọ́dọ̀ kú òun bóyá wa là ń borí àbí wọ́n ń borí wa àwọn bá ní ah bóyá ń dáná bí gbà lérò ni pé tó bá yẹ pé àwọn kèfèrí ní bá ń borí ṣùgbọ́n nìsí àwa là ń borí kí láà ní sọ̀kalẹ̀ sí i òun sákọ̀ fún àwọn ọ̀gbà orí àpáta ló ń dúró sí Khalid ibn al-Walid radiyallahu an, kèfèrí ni bàbá yìí jẹ́ lọ́jọ́ tá à ń wí Abdullahi ibn Jubair òun ló lórí àwọn ẹni tí ń ta ọfà lórí àpáta yẹn òun kúrò láàyè Khalid wá gbẹ̀yìn wá ọwọ́ àwọn bẹ́ẹ̀ ta hóró mùsùlùmí tó ṣẹ́kù lórí òkè yìí wọ́n ṣekú pa wọ́n àwọn wá gbá iye wa tó fún wa ní tó fún wa ní àǹfààní àti borí kèfèrí àwọn wa dẹni tí ń tà wá lọ́fà dípò báwa ṣe ń ta wọn lọ́fà lákọ̀ọ́kọ́ eléyìí wá ṣe sábàbí àwọn kèfèrí rọ́wọ́ mú wọ́n ṣe kú pa àádọ́rin nínú àwọn mùsùlùmí èèyàn seventy wọ́n sì ṣe àwọn èèyàn léṣe yánnayànna. Yana torí pé wọ́n kọ̀ àṣẹ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí náà fi hàn wá náà lọ́jọ́kọ́jọ́ níbikíbi tábà ti ṣetán láti máa tako ìlànà anabi sallallahu alayhi wa sallam báwa náà ṣe máa rí nu ọ̀rọ̀ wa máa fìdí rẹ́mi á máa forí sápán ẹ bá tilẹ̀ tẹ̀lé tọ́lọ́ ẹ̀ tẹ̀lé tànàbì ẹ gbà nínú àwọn tó pàǹjọ́ náà láti rí hamza ọmọ Abdul Muttalib ọmọ ìyá bàbá anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì anabi gan léṣe débi pé anabi fi orí ó fi ṣèṣe eyín anabi eyín ọ̀kan ó tún kán subhanallah látàrí pé àgbọ̀rọ̀ àgbọ̀rọ̀ tán ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo gbogbo ìṣẹ̀lẹ̀ yóò tú tẹ̀tẹ̀ lára wọn kò jẹ́ kí wọ́n sọ̀rọ̀ alẹ̀ rárá ìpinnu wọn tún ní agbára gidigidi wọ́n tún péjọ wọ́n yípo ànábì sallallahu alayhi wa sallam wọ́n ń dáàbò bò ànábì torí pé àwọn tó tún yé máa ta fà tó ọfà tán bá ta sàábé wà tí ń fi àyà tí ń fi àyà gbà èyí tí ń fi ẹ̀yìn gbà ọ wà torí kí nǹkan ó sí àwọn kọ́sámọ́sí ànábì sallallahu alayhi wa sallam sàábà ga jù lọ wàláyé sàhábà ga jù wá lọ àní ìsinyìí sẹ́yìn <laughs> bá lẹ́ ń tẹ̀lé olùmọ̀kan ewu wa ń bọ̀ tó fẹ́ mọ́lùmọ̀ sẹ́yìn odò <laughs> ẹ̀rọ ayẹra ni pé sẹ́yìn délé tó pé kí ló ṣe sheikh <laughs> abẹ́rẹ́ asọ̀hábà ga púpọ̀ wàláyé. tọ́fà bá ti ń bọ̀ àyà ẹ̀yìn àyà ẹ̀yìn kọ́sá kí n kọ́sá mọ̀ sí ànábì sallallahu alayhi wa alihi wa sallam wàláì wọn ní imáni tó ga báyìí ní ìgbà tó gun tán àwọn kèfèrí ìgbà tán gbọ́ tí wọ́n kéde pé Muhammad sallallahu alayhi wa sallam ànábì ọlọ́run ò tí kú inú àwọn mùsùlùmí dùn ní ìdùnnú ńlá torí báwọn mùsùlùmí ṣe máa ń sọnù tí nǹkan ọba sí ànábì kó sí àwọn ọmọ sí ànábì kó fún ànábì là àwọn ni kó sí lọ́dà tí ọba sí àwọn kó tún ṣe bàbá àti màmá àwọn àwọn farama kó sáma sí ànábì salawatu rabbi wa salamuhu alayhi tọ́ báyìí ìbànújẹ́ ńlá ni fún àwọn kèfèrí àwọn ò rí ànábì pa àwọn ò tí ì jagun tán gbogbo ẹni tó pa nínú àwọn mùsùlùmí yẹn anabi pa aláṣẹ èèyàn méjì mẹ́ta ẹ máa sin wọn sínú sàárè kọ̀ọ̀kan torí a a lè rojú ráyè máa gbé sàárè kọ̀ọ̀kan fẹ́yàn kọ̀ọ̀kan torí òkú ti pọ̀ wọn à sì gbé wọn wá sí Madina bí tí wọn kú náà wọn sin wọn. ìgbà tí anabi wa dé Madina aṣojú kan wá bá nàbì látọ̀dọ̀ Abu Sufyan Abu Sufyan nígbà yẹn má gbàgbé kékeré ni o ọwọ́ tún wá jíṣẹ́ ìdúnkòkò mẹ́ni ó jẹ fánàbì pé àwọn tún padà o àti pé táwọn bá padà dé gbogbo yín làwọn ò rí pa àwọn pa ìgbà tá a wí ọ̀rọ̀ yẹn imani ló tún lékún fáwọn mùsùlùmí ànábì wá pa àwọn sàhábà tó tẹ̀lé lọ sójú ogun pé kí wọ́n tún jáde ẹlòmíì tí ó bá wọn lójú ogun kó má jáde àwọn táwọn jọ jagun kó jáde anábì wa jáde pẹ̀lú àwọn sàhábà tó ń ti bí wọ́n ṣe ṣèṣe wọ́n wá jáde lọ sí Hamra al-Asad àyíká ní nínú Madina ó jẹ́ ìtòsí àbáwọ̀lù àwọn ń dúró de àwọn kèfèrí hùn àwọ̀ wa kọlù yín ni kì í ṣe pé àrètí kẹ́ wa kọlù wa. Abu Sufyan àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ ìgbà tó ti gbọ́ pé ànábì sallallahu alaihi wasallam ti jáde wọ́n ń wá wọn bọ̀ òun bá tètè sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ jẹ́ á tètè túlẹ̀ o àwọn èèyàn tá a dà lógun tá a pààyàn àádọ́rin láàrin wọn wọ́n tún wá ní wọ́n lé wa bọ̀ sẹ́mi pé báyà wọ́n ti lọ túnra múnú ẹ jẹ́ á tètè máa gbalé lọ. ntànàbì sallallahu alaihi wasallam sọ ni hasbunallahu wa ni'mal wakil. ìṣẹ́gun àti borí táwọn mùsùlùmí lọ padà jẹ́ o. torí ẹ̀ jama hasbunallahu wa ni'mal wakil ẹ̀ máa wí lọ́pọ̀lọpọ̀ wa fún àṣẹgun lórí àwọn ọ̀tá wa máa ta ara rẹ̀ bá wa gbé ìṣòro yóò máa bá wa gbé kúò yóò máa ta ara rẹ̀ mú àwọn dáadáa máa mú bá wa torí nǹkan méjì náà nílé ayé yìí nínú kí wa bọ̀ àbí ká burú kí wọ́n bọ̀ tì dànù gbogbo àdúrà tá à ń ṣe ń tá a máa fi sùn dànù kíkọ́ náà jẹ́ kí dáadọ́ jẹ́ tiwa kó lè aburú jìnnà sí wa hasbuna allahu wa ni'mal wakil ó tó fún méjèèjì tó bá sọ pọ́lọ́ ń tu òun ló sì rẹwà jù lẹ́ni tá a gbẹ́kẹ̀lé yóò mú dáadáa wá bọ̀ tó bá sọ pé tu ọ rẹwà jù lẹ́ni tá a gbẹ́kẹ̀lé yóò ti gbogbo aburú jìnnà sí ọ lára ẹ̀kọ́ gbígbẹ́kẹ̀ lọ́lọ́run eléyìí tá a wá kà yìí àtàwọn àyà alukur'an àtọ̀rọ̀ta pé abdullahi bin abbas radiyallahu anhuma sọ àsàwọn àǹfààní yìí o wípé ìgbẹ́kẹ̀ lọ́lọ́run ìjọsìn kan ni nínú àwọn àjọsìn eléyìí tó jọra àyàn lórí gbogbo wa ká ṣe àfọ̀mọ́ rẹ̀ fún allahu rabbul alamin àti pé ìgbẹ́kẹ̀ lọ́lọ́run ń bẹ nínú àwọn ètò gàjù nínú àwọn oríṣiríṣi ìjọsìn a gbọ́dọ̀ gbẹ́kẹ̀ lọ́lọ́ mi wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè gbẹ́kẹ̀lé nǹkan mi tó yàtọ̀ sí Ọlọ́run lórí pé kó ṣe nǹkan kan fún un ní tó ṣe pé nǹkan mi ìyàtọ̀ sọ́lọ́run kò lágbára láti ṣerú rẹ̀ fún yàn ẹni ó ti ṣe bẹ́ẹ̀ ti ṣẹbọ sọ́lọ́run torí rẹ̀ ká ṣọ́ra o bá ti máa gbára lé ẹnikẹ́ni. èèyàn ni ni tàbá ń jànú igi ni tàbí ìpẹ wàlíì ni tàbẹ́ ni rí níbi pé yóò mú àrísìkí wá fún wa yóò ti aburú dànù fún wa yóò bá wa wo aláàárẹ̀ wa sàn yóò bá wa gbé àdánwò wa kú ò káwọn kí tá a ti dán wò àti ṣẹbọ sọ́lọ̀ o torí ẹnìkan ò lè ṣe gbogbo eléyìí àfi Allahu Rabbul Alamin bákan náà. a tún ti mà wípé téèyàn bá fẹ́ jẹ́ni tó gbọ́lọ́ngbọ́ lódodo májẹ̀mú rẹ̀ ní kó bọ́lọ́ǹdúró lódodo ẹni ó bá ti bọ́lọ́ǹdúró lódodo kò lè gbọ́lọ́ngbọ́ lódodo wa 'ala Allahi fatawakkalu in kuntum mu'minin Allahu ní kẹ́ ẹ bá dúró tẹ́ ẹ bá jẹ́ mùmín èyí túmọ̀ sí pé ẹni tí ò bá ti bọ́lọ́ǹdúró lódodo kò lè jẹ́ mùmín ẹni tó bá ti jẹ́ mùmín ní òdodo yọ bọ́lọ́ǹdúró lódodo bákan náà a tún rí i látara àwọn àyà tá a kà yìí pé imáni a máa lékún bí ìgbàgbọ́ àwọn ahlu sunnati wal jamaa eléyìí tó yapa sí ìgbàgbọ́ àwọn tí wọ́n láàbùkátà láti sin lọ́n ká tó jẹ́ múmìnì tí imáni bákan ti ń bẹ́ẹ̀ nù ọkàn owó tuntun àwọn murji'a ìgbàgbọ́ eléyìí tó dọ́gba oná ni pé imáni a máa lékún a máa dínkù torí pé Ọlọ́run sọ pé wa idha tuliyat alayhim ayatuhu zaadathum imana tó bá ka ayé alukur'ani fáwọn olùgbàgbọ́ òdodo imani wọn a máa lékún imani wọn a máa lékún anabi sallallahu alayhi wa sallam náà sini al-imanu bid'un wa sab'una shu'ba a'laha qawlu la ilaha illallah wa adnaha imatatul adha ani tari imani tẹ̀lé yẹn ẹ̀ka mélòó lé láàdọ́rin ni ètò gajù nínú ẹ̀ka rẹ̀ ọ̀nà ni gbólóhùn la ilaha illallah ètò kéré jù nínú rẹ̀ òun náà ní ká mú un tó lè ṣèyàn léṣe kúrò lójú ọ̀nà wọ́n lè ètò kéré jù ètò ga jù ó túmọ̀ sí pé imáni a máa lékún a máa dínkù. Ànábì náà sọ pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'aful iman. ẹ̀ ń bá rí bàjẹ́ nínú yín kó fi ọwọ́ rẹ̀ yí padà ńlágbára láti fọwọ́ yí padà fọkàn kọ́ ńlágbára láti fọ ẹ fi ahọ́n kọ́ ńlágbára láti fi ahọ́n kọ́ fọkàn kọ́ lẹ́yìn ọkàn imani ò sí ma o ọkàn gan òun nínú imani kéèyàn fọkàn kọ́ nǹkan lọ lẹ́jù nínú imani tá a bá rí i pé imani a máa lẹ a jẹ́ pé a tún máa lágbára yazidu wa yanqus eléyìí ni gbàgbọ́ àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n jẹ́ ahlus sunnati wal nínú àdìsá nàbì sallallahu alayhi wa ó ní àwọn kan ó kó wọn jáde kúrò nínú ná lọ́jọ́ gbẹ̀ndàl kìyàm man kana fi qalbihi adana adana mithqali habbatin min khardalin min iman àwọn ẹni tó ṣe pé tó kéré tó tún kéré tó tún kéré ju ọmọ náà gún lọ nínú imani ń bẹ lọ́kàn wọn wọn kó wọn kó nù ná àjẹkẹ́ imani lè kéré kéré kéré ó sì lè pọ̀ pọ̀ pọ̀ pọ̀ eléyìí jẹ́ ṣe jẹ́ torí ẹ̀ tán bá bí ọ léèrè pé ṣé imani a máa lékún á ní bẹ́ẹ̀ ni ṣé a máa dínkù bẹ́ẹ̀ ni wọ́n ní abọ́ ah, òní ṣe ń dínkù á yìí pé bó òní ṣe ń lékún gbogbo tí bá ti máa lékún kọ́ a máa dínkù bákan náà àdìsí tààkà ó fi hàn wá wípé a tún gbọ́dọ̀ mójútó àwọn nǹkan tó yẹ ká ṣe o tá a bá gbẹ́kẹ̀ lọ́lọ́run a gbọ́dọ̀ mójútó ń tó yẹ ká ṣe ẹni ò ṣe ń tó yẹ kó ṣe ó wá ní mo gbẹ́kẹ̀ lọ́lọ́run wọ́n sọ pé lasta mutawakkilan ala wa innama anta mutawakkil ọ oh, bọ́lọ̀ǹdó aláìbọ́lọ̀ǹdó ni ọ gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá a ti mú ẹni tí ọfẹ kébi ọ̀pọ̀ àwọn yóò jẹun ẹni tí ọfẹ fẹ́ káàrí àwọn yóò ìwòsàn wọn fún lóògùn ẹni tó sì bímọ yóò yàwó kò sì ní wò yàwó ràn ẹni tó sì páàsì ìdánwò yóò kà eléyìí abẹ́lẹ́ wọn bẹ ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó túnbọ̀ fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ láti máa fi àwọn nǹkan tá à ń gbọ́yé sí wa hù kọ́lọ̀ ẹlẹ́dàá kó tún wa sí ká tó kú kó forí jìn wá ká tó kú kó ṣàánú wa lẹ́yìn ikú wa kó ṣàánú wa tó bá dijọ́ gbẹ̀ndàkìyàmà níparí adúpẹ́ fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ẹni tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọgbà fún yín ẹ fi wá gbéra ẹ lọ síbi wàlímà gbéyàwó wa tá a ṣe nìbàdàn ọlọ́run ọba ẹlẹ́dàá yóò bá wa san yín lẹ́sàn-án rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa yóò bá wa gbọ́ àwọn bùkátà tìyín náà oore àti dáadáa kò ní tán lẹ́ẹ̀dẹ́ tìyín náà ẹni tó fẹ́ lọ tọ́lọ́run ọba òní kó lè lọ ṣùgbọ́n tó ní àníyàn àti àdúrà dáadáa fún wa lórí ẹ̀ ọlọ́run ọba yóò bá gbọ́ bùkátà tiẹ̀ náà ọlọ́run ẹlẹ́dàá wa ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀ ọlọ́run ọba pẹ̀tù sí i ẹni tó ti fẹ́ yàwó ọlọ́run ní balẹ̀ rẹ̀ jẹ́ ẹni tí ò tí ì fẹ́ ìyàwó alálùbáríkà ọlọ́run ọbọ̀ fún àwọn ọmọ tá a ti bí yóò ṣe wọn lálùbáríkà àwọn èyí tá a ti bí yóò ṣe wọn lálùbáríkà ẹni tí ìpọ́njú ọmọ ti ń bẹ fún ọlọ́run dákun báwa dẹ́rìn pa wọ́n fún wọn lọ́mọ alálùbáríkà ẹni tó sì ṣe pé ó ti bímọ kìí ṣe pé kò tí ì bímọ ṣùgbọ́n àwọn ọmọ fẹ́ láyé àti lọ́la kìíyàmà ọlọ́run ọba kó ṣe dáadáa fún gbogbo wa subhanaka allahumma wa bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulilayi. adúpẹ́ fún ọlọ́run.